níbi tá a ti bẹ̀rẹ̀. òjò ṣú bí ẹni máa ràn ìwọ gbọ́ kúkú òjò odò mìíràn agbádá nù ọ̀rọ̀ ìfẹ́ kò rí bẹ́ẹ̀ o má ṣe gbàgbé o jọ̀wọ́ rántí ibi tá a ti bẹ̀rẹ̀ má ṣe gbàgbé ohun tó sọ torí pé ìfẹ́ dúró ó dúró ó dúró ó nígbà òjò ní ìgbà ẹ̀rùn jọ̀wọ́ má rántí o ìlérí ìtajọ ṣe. Don't be self. shouldn't be so place. Let's not argue Let's come together forever Do you remember those days? bá ṣe rí nìyẹn o kódà ìyàlẹ́nu ló jẹ́ fún wa. nǹkan tó jẹ́ pa máa bá inú ẹ̀ ni pé. orúkọ yín lọ pariwo títí títí kó tó dákẹ́. ẹ̀rọ kọ́dé bá ṣe fẹ́ gbọ́n mi ní kẹsàn o. ọlọ́ládé ọkọ mi ọlọ́ládé ah, àṣé ọgbọ́n àti àti bíbísí ló lọ ń dá lánàá ọmọ tó bá mi sọ̀rọ̀ ṣó ń dágbére ní sèmi máa jẹ báwo ló ṣe ṣẹlẹ̀ wọ́n bá bá bá bá ti lọ ọjọ́ lọ́dọ̀ ọjọ́ wà lẹ́yìn ọlọ́ládé ọjọ́ wà lẹ́yìn. what's going on here now kí ló ń ṣẹlẹ̀ bí báyìí what's this now. <laughs> ṣe rí gbogbo kan tó ń ṣẹlẹ̀ yẹn wọ́n mọ̀ mọ́ plan ẹ̀ láti lè mọ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wọn sí látọkàn yín. ẹ àdéhùn bọ̀dá mi fẹ́ mọ bí ìfẹ́ wọn ṣe mọ́mú lọ́kàn yín tó ni. irú ẹ̀rẹ́ wo ni lè nà ọ́. irú ìfẹ́ náà ni mò ń bẹ́ẹ̀ ṣe Yewande, I never meant to hurt you you know me too well i mean mo kàn ní bí stage yẹn to know how much you really love me to reconfirm how much you really love me. are you kidding me. it, well, it, it was all it was all a bet mo bet pẹ̀lú àwọn. are you listening to yourself. ṣé o ń gbọ́ ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ òórùn what kind of expensive joke was that. i nearly passed out. ká ní mo ah, ah that was too expensive that was too huge ó ti tóbi jù ah, ah i was shocked ó oh, oh, àrí kankan ní gbogbo nǹkan tó wà nílé ayé yìí tí àwọn olólùfẹ́ méjì tó máa ń test ara wọn ìwọ wa mú ikú death ó mú ikú òun ló fi ń bá èmi ṣe testing ah no no no no that, that, that was wrong no no no ah ó ti pọ̀ jù no. okay mabino i'm sorry okay i'm sorry. Hmm? Mm, mm, mm, I'm sorry, I'm sorry now. Mm-hmm. wo wo má bá mi ṣe eré yẹn mọ́ o kọ́ tó mọ̀ kọ́ fẹ́ sọ kó wọ́n náà rẹ̀ gan má bá mi ṣe eré yẹn mọ́ you don't even know your word o mo bóyá tóbi tó lọ́wọ́ mi tí kò bá má lọ ronú ikú rárá ń sìn o àti má tiẹ̀ gbé tó ní kú ọ̀rọ̀ kọ́ tí irú kan bẹ́ẹ̀ bá lọ ṣe é gbàgbé ajọ́ ń lọ ni o. Oh no. I will kill myself. No, no, no, Ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. It seems you don't know like you are like my life you are like my everything. So think about lọ ṣe at all. It's like you are killing me myself. I'm, I'm just going to die. Babes, babes, babes, babes, babes. Ah, please, so. Oh. Don't, don't say anything silly. You're not going to die. And you're not going to die too. if you die, I will die. Hmm? If you die, I will die. Then you die. Have you done? If you die, you will die. Die or die. Let's have a joke, baby. See the way I'm feeling. Here, one question in PN. One thing, don't come on Now I know um, the space I hold in your heart. Like I'm so special and I know myself. Like, I'm the man. Who? I'm the man. Mm. Show more Mm-hmm. Yeah, for you then. <laughs> for you. I want to get you. Oh, they can notice. You will not get me. Èmi kò mọ̀ kò get I want to jọ ṣe drama me, mi báyìí. tell them máa oh, ṣe film. Oh, but I'm just crazy about you. Like, how do kí ló ṣe. anything for you. a ní wọ́n máa kọrin a ní wọ́n máa kọrin tí n bá ti bẹ ipa tẹ ó máa ń gbọ́ bóyá máa ń dun ó máa ń fò ń sọ̀rọ̀ ẹ má bò ń sunkún. ok ohun mi dàbí ohun ọ̀pọ̀lọ́ àbí. ná ọ̀pọ̀lọ́ kọ̀ǹkọ̀. ó dàbí kọ̀ǹkọ̀. Mm. Hmm, ok maybe we should do it local. ẹlẹ́yẹ. ẹlẹ́yẹ kọ́. wa alaye fóònù yìí la sọ bóyá mo lè ra ju three k lọ ṣó ń gbọ́ mi mo kàn fẹ́ ṣàánú kí ojú ọmọ ayé ni o. fi wọn ṣeré ni àwọn chinko tamak má máa mú mi ṣeré now i no dey do like this now ah ah kí ló ń ṣe now ah ah una don see say person get problem now ẹ máa fẹ́ máa lè dí mọ́ fẹ́ máa lè dí mọ́ because i tell you say i need money now make you help me heal this phone now ló jẹ́ kó máa ná mi anyhow ọ̀yẹ́ máa ná mi three naira ọmọ yìí tí mo ra fún yìí ni i buy this phone thirteen five now pẹ̀lú pálí àti earpiece pẹ̀lú charger tó bá máa tà wáyé ten bay so talk well now talk well. Wow wàá bí fún ìṣe wà lásán gan mo ṣọ́ọ̀gbọ́dì tó ten years tó ti ń lò lọ. mo mú mi ṣeré àná. ẹ wẹ́ azomaye náà eh, màá bẹ̀ fi nǹkan máa fún four naira. má ṣe báyẹn má ṣe báyẹn ah. ṣìnkú no do like that no do like that ok mo kọ́ tó máa ṣe fún mi based on say i need am badly ẹ mo kọ́ tó máa ṣe fún mi kọ́ bá mi fún bílá bíi bá fi seven hundred sórí ẹ you understand kí n fi seven hundred naira fi ṣe running around pẹ̀lú bike àti gbogbo ẹ kí n kàn lẹ́ four naira kí n kàn fi yẹn ṣe ara rìn ju guess. Eh, kò sí wàhálà o ṣọ́ọ̀gbẹ́ fún ìgbádùn ṣá. owó ẹṣẹ́ bí mò ń lò wàá tó bá gbádùn mọ̀ mi ládùúgbò yòó tó tí bá mú ẹ lásán ò ní like mi o. well that's by the way ẹyà fún mi charger dà ló bá ń wá charger. ọ̀gá má fi kí ni gbogbo yẹn náà fún mi fún mi lówó tó bá máa fún mi lówó èwo ni kò máa fún mi ṣeré pẹ̀lú charger ọ̀ṣẹ́ máa ń ta pẹ̀lú charger. Hmm. ọ̀gbẹ́ni máa fún ẹ lóye but wàá padà mú charger bá mi ta máàkì létà o ṣùgbọ́n. èmi kàn fẹ́ ṣàánú ẹ̀ gan ni o. fẹ́ ṣàánú ta ni. Ah. ọkùnrin ẹlẹ́ni ẹ kú ìjókòó. ọ̀ṣẹ̀ ìdí ah no ok kí Yéwándé kàn dé náà ni. oh here she comes baby. mi olówó rí mi i am so ah. sorry. I'm so sorry. okay then. Mo mọ̀ pé mo máa pé báyìí, mo sáré lọ ra nǹkan down the street fún mi. Bí ẹ wá ṣe pé mi pé wàrà náà mo ṣe ń bẹ́ bọ́ọ̀dù mo náà pé I shouldn't be keeping you waiting. It's okay. So, um, mm. I'm good. I'm Just good. Uh, me see jẹ anything. Dówó béèrè lọ́mi bí a máa jẹ nǹkan náà was thinking back. Bí a tó bá dé náà pé bó ṣe jẹ́ gàrí ni mo rí mu. Kó dẹ̀ má bínú pé mo kàn yọ sí ẹ̀ uninformed. Ó yẹ kí n pè So àwa báyìí a kéré mo kere o ò rí mi. Ẹ̀yin wo. Èmi náà ni. Oh sorry o. Mo mọ̀ pé ṣe ló yẹ kí n fi ọkọ mi sílẹ̀ kí n bẹ́ mọ́ ẹ lọ́rùn àsìkò kó má bàa kú. Uh um, no worry now you try you know say we know how to dey give each other no worry we wan know um, uncle Olade i'm maria later ṣẹpọ. thank you darling. <laughs> ẹ lè rí alẹ́ tá o fẹ́ máa rí alẹ́ tá kó change aṣọ ẹ̀ ẹ̀ tá ló ní. Um, ìwọ náà ló ní. Ah, ah. mo bẹ̀rẹ̀ gẹ̀ẹ́tì náà. judo. Ah. nítorí pé won't complain pay. Pe it on. You know the repo you have rough there there. So I just had to get you this. perfume. I'm sure you like it. Yeah. Ah, no, anything for you. ṣé o Oh, um, um, oníṣòwò ni actually mo ti pèyàn kó wá fix ẹ ó yẹ kó wá lè ní abala kan wá fix ẹ. mi mọ ibi tí kànga wà gan ni bá ti lọ omi sàn lẹ́kìn fi. irú ọ̀rọ̀ wo nìyẹn báwo ló Bọ́dé, o ṣe I really appreciate you, trust me. um, Lọ́ládé, o fún ní ìgbọ̀n ṣá. Ó yẹ kó mọ̀ a kì í ara ẹni. And gbà fún mórí nílé, òun náà ni gbà fún gbàdá lóko. Àti pé Lọ́ládé ti báwo bí ta ti ń bọ̀, òun ti try fún mi. Ohun tó dẹ̀ ṣe, òun ló ń jẹ Hmm. Hmm. lọ́ládé ó ti pẹ́ o ìdọ́ǹtì. bọ̀dé yellow man. <laughs> you don stop calling me that you know. ìwọ fẹ́ mọ̀ ni o because oníkádúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ ni lójú hmm. ọ̀pọ̀ èèyàn ní owó bí tàwa rárá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni i mean <laughs> with your eye trust me i'm sure okay, Remi. mi baba i really appreciate you thank you so so so tú. afa báwo ni nǹkan ọ̀rọ̀ ṣe. Hmm, actually sure Um, going to pé it àyẹ̀tọ̀ wà i have to be very very honest with you torí pé ìgbà tó pè mí tó me mi sọ̀rọ̀ yẹn mi ò serious but ti gbà tó dé bíbá yẹn. o dẹ̀ wọ́n náà dẹ̀ mọ bọ́rọ̀ ló yìí ṣe jẹ́ téèyàn bá báyọ̀ wàṣẹ tẹ́ni ọ̀bà sí ní àfẹlẹ́gbọ́ ó lè fà kọ́ má fi yan iṣẹ́ lọ́jọ́ mi bẹ́ẹ̀ bí mo ṣe rí ẹ̀ ń sìn ọkàn mi ti balẹ̀ and mo lè assure ẹ I can assure you pé ó pẹ́ jù at max in the next two weeks What ti máa wọlé wàá ti máa jáde wàá ti ríṣẹ́ mo promise ẹni. inú mi á I gan-an àárín because I can't wait I can't wait to share the good news with you one day ṣòro bá mo rẹ ṣe wá ẹ baba I will do anything anything at all just to make sure we kò jẹ Yeah anything tó bá fẹ́ mo ti ṣèpinnu yẹn lọ́kàn ara mi àtijọ́ tí mo ti dẹnu fẹ́ kọ Yéwándé ni mo ti sọ fúnra mi pé ìyá kankan ò ní jẹ and for her sake I will do anything baba I dey tell you I will do just anything mm. so inú mi máa dùn gan tí mo bá rí ṣe. o ní láti wọrí ara ẹ nǹkan yẹn fún takùn máa ṣe ni pé jẹ́ sọ lọ́hùn mo dẹ̀ wà very sure pé èyí tó dára lọ́hùn máa ṣe ṣó ti yẹ. ẹ wò kí n má tún yìí. I am really missing Lọ́ládé I ah come <laughs> up parọ́ toto. tán kò sí nǹkan tó dùn pé kéèyàn with the right person. bẹ́ẹ̀ ni you. nítorí béèyàn rí jẹ kò sẹ́ni tó máa mọ̀ béèyàn dẹ̀ you, jẹ náà kò sẹ́ni tó máa mọ̀ àfẹ́ni téèyàn bá sọ fún. ẹ wo You gbogbo ẹ lọ kọlọ́n ṣáà má fi owó wọn wá. àmì o kọlọ́n ni bàbá I'm pèsè fún ọ lọ́ládé ní àjẹsà. Ah. àpèrí àparò àparò jàpọ̀ ọmọdé náà sọ màlẹ olóko mi ọlọ́ládé mi àdìsá. hello àríkẹ́mi. báwo ni ó kí n ṣọmọ àlè o. you already know now my mama born me well say my papa born me well. <laughs> Ah, tó jẹ̀bi mo rò pé tí mọ́mí sẹ́ẹ̀ ló bí mi fún dáàdì mi. ọ̀rẹ́ ni èmi àti àwọn ọ̀rẹ́ mi sọ lọ́wọ́ tó fi kọjá. Ah, kí lẹ ní mo ṣe o. ah no nothing serious mo kàn sọ fún wọn pé mo miss ẹ náà ni. Ah, you already know ó yẹ kó mọ̀ pé èmi náà ti miss ẹ gan i know so báwo ni ṣé kò sí problem báwo ni everything. trust me not at all not a bit of it. Look, Bode has made life so easy for me here in Ibadan. In fact, ó sọ fún pay in two to three weeks time, oh, your baby's gonna get a job. Guy. yeah. oríṣẹ́ gidi fún ẹ ṣe alálùbáríkà gbogbo ìgbà lèmi náà máa ń gbàdúrà fún ẹ kó lóun bá mi Mm. guess what hmm? um, bọ̀dé ti ra hundred phone kan fún mi mo charge lọ́wọ́ ń sìn tí wàá ti charge tó bá dalẹ̀ máa pè ẹ́ because I really want to see your face and um, see every part of your body. Oh, I'm so happy! Finally! Migo, I can't wait. I've missed seeing your face on the phone and videos, those models. <laughs> okay, um, Shekosi Walasha, hope you're good. I know, cause the problem. Okay, Joe, Bami Kiyomi Shobo. I'm on Alright, alright, I love you. Okay, take care of you. Bye bye. <coughs> hmm. You one day. I love you so much. Yeah, Ìyàwó Ọlọ́ládé Mr. Money. Hey, I beg, I beg. Which kind of money? No they had money to your name. I don't like am. Ah, ah, Ewa, no start now. Ma bẹ̀rẹ̀ na. What's the meaning of that now? What? Nikki, what's the meaning of which kind of money you get? She you get money. Eh, eh, eh, I, even even if he does not have money, I will have it in Jesus' name. In the future, I claim it in Jesus' name. Ẹ wo ti tó yan òun pé kí wọ́n á sọ dìjà ní mọ̀gọ́ tẹ́jọ́ gbà lọ́wọ́ ara yín ẹ stop ẹ̀mí láì gbogbo máa ń ṣe yín náà. can you respect me don't disrespect my boyfriend o abeg you wan go abeg please. bójú bá yẹ jù kóun má ṣe yẹ ìrètí. tó ń ṣẹ̀jẹ̀ sọ́kùnrin. gbà bá mi gbé fún mi. kí ni kí ni fóònù òṣìṣẹ́ wo ni kó bá ẹ gbé. this is a private matter. bá mi gbé. kí ni private matter òṣìwọ́. ayé òkè. báwo ló ṣe ń ṣe báyìí. báwo ni màá fún mi fún mi. bá mi gbé fún mi jàre wọn pé mi àti. bá mi kí ni. owó mo yóò ní lákàyè o. kí ni náà. ok o ti sẹ́yìn. yẹ́wọ́n adé yíwọ adé ń ṣe tó ojú òsì ẹ̀ tiẹ̀ òun send nude picture òun send ẹ̀ ọkùnrin how dare you. mi ì send nude pictures ọkùnrin mi boyfriend mi mo send ẹ̀ ọkùnrin dẹ̀ kọ́ ni boyfriend ẹ̀ ẹ́ wẹ́ẹ̀dù yìí mama send nude picture rẹ̀ òde send òun send inú ẹ̀ dẹ̀ ń dúró òde as in feel like people send nude picture ìwòwò ẹ̀ òun send ẹ̀ sọkùnrin ṣó normal. but why does she take it serious by? ẹni sorry, he's my boyfriend and I love him he loves me too. gbẹ̀nu ọ̀ṣìlá gbẹ̀nu gbẹ̀nu wọ́n máa must bí idiot bí gbẹ̀n tí ò ní làákàyè like at times I, I used to think if you are mature at all like do you have sense. please jọ́ torí ọlọ́run títí tá a fi máa parí ọ̀rọ̀ yìí can you just please pretend to be dead. abeg thank you now ẹni tí mò ń sọ yìí tí a jọ ń sọ yìí boyfriend mi ni ó mọ orí èèyàn tí Lọ́ládé jẹ́ he is a very straightforward person he is trustworthy he is he is loyal and he loves me so kí ni mo ṣe máa ní problem. wọ́n wọ pé pẹ̀lú òṣè tó wọlé bóyá sọ̀rọ̀ inú. olólùwọ̀n fẹ́ nu picture tó tó kó lọ máa bóbìnrin mi gba new drink ni kí wàá ní mo ń kí la lọ́ọ̀fù ara wa fún. ojú dẹ̀ gbà mí tí fún ayé ẹ ti ta ayé ẹ ti ta o torí pé ó lọ́ọ̀fẹ́ ó ṣe kíníkan kíníkan so that's why látò tó yín send nude picture sí sórí ẹ ò pé ni bọ́bọ́ yìí ó lè ok mo tẹ̀ gbà pé kò lè hot ẹ̀ fine but tó bá drop phone ẹ̀ tọ́rọ̀ ẹ̀ kan bá pick phone ẹ̀ tí ó mọ̀ tó lọ wo bóyá ó lọ wo picture tó dẹ̀ rí nude picture ó lè bluetooth ẹ̀ kó send ẹ̀ sọ́dá phone náà wò ó láìpẹ́ bá wà ní títì báyìí. exactly exactly what i was about to say exactly. jọ́ torí ọlọ́run please o oh. is it your nude is it your boyfriend is it your send please. kò possible kí n send news lọ́ládé kí lọ́ládé lọ́ọ́ máa share pẹ̀lú anybody ọ̀rẹ́ èèyàn kan rí lórí fóònù ẹ̀ and agreement wà ní pé tó bá wo picture ó máa delete ẹ̀ wọ́n tẹ̀sẹ̀ wá gbé pé èèyàn send new picture tẹ́ fẹ́ wá gbé sórí gbà téèyàn tẹ́ gbà gbígbà téèyàn gbàgbọ́ rẹ̀ ṣé nínú èèyàn ti ṣe ìdí ṣó mọ̀ pé mò ń sọ fún ẹ mò ń sọ fún ẹ mò ń sọ fún ẹ tí lẹ́ẹ̀fẹ́ bá ta tí ayé bá ta ó ta for life. Let's Yéwándé hmm? ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú mi wo ọlọ́run ò lè sọ̀kalẹ̀ fúnra rẹ̀ wá ṣàánú ẹ̀ èèyàn ló máa ràn ṣùgbọ́n èèyàn tó máa ràn yẹn la ò mọ̀ akin ọmọ akin ó ti ń disturb àwa mẹ́tẹ̀ẹ̀ta for the past one week. wo ó kù díẹ̀ báyìí kó yọ ẹ̀mí lọ́rùn wa. ẹ máa kú oríire o ẹ̀yin lẹ́mọ́ bí tẹ́fẹ̀ mi sí wọ́n ti fẹ́ yọ lọ́rùn yín o ẹ̀yin tẹ́ bímọ ọ̀rọ̀ náà ní kẹ́ra máa pọ̀n because èmi mọ̀ pé this person is not for me torí àdúrà kan tí mo máa bẹ́lẹ́dà mi gbà ní gbogbo ọjọ́ ayé mi ni pé tó bá tiẹ̀ máa wá wò pé òun fẹ́ ṣe mí lóore o kó má fi oore mi sọ́wọ́ ẹni tó fẹ́ kó máa tì mí dẹ́ṣẹ̀ kó tó ṣe mí lóore. Ah, ah. bẹ́ẹ̀ ni. yíwáǹde jọ́n torí ọlọ́run ẹ̀ṣẹ̀ owó gángan lọ akin ọmọ akin fẹ́ mú ẹ̀ṣẹ̀. thank you for that question. now nígbà tí ẹ̀yin tẹ́ mọ̀ pé mo ní boyfriend not just an ordinary boyfriend èèyàn tí mo nífẹ̀ẹ́ tọkàntọkàn tá a nífẹ̀ẹ́ ara wa tá a wà ní serious relationship tá a plan future wa together mm. tẹ wá kàn ṣe wá wá ní from nowhere tẹ wá ń gbé ọmọ akin akin bọ̀dá akin kan tẹ̀ ń fọ́sẹ̀ lé mi lórí ẹjọ́ torí ọlọ́run ṣé kí n break out boyfriend mi ni ọlọ́ládé mi kí wọ́n sọ fún pé mi ò ṣe mọ́ àbíbí ti báwo kọ́ sí mi ò understand. ṣé mo ti sọ fún ẹ àbí ṣé kankan náà mẹ́ta ti sọ fún ẹ pé Filọ́ládé sílẹ̀. kò sẹ́ni tó ní kó Filọ́ládé lẹ̀ kílẹ̀ wá sọ. ó kàn máa ma fẹ́ máa yí by the side ni wàá máa gba nǹkan tó bá ń fẹ́ wàá exhaust wàá drain ẹ̀ nǹkan ta ni kò ṣe nìyẹn kò sí nǹkan tó wrong pẹ̀lú ẹ̀. kí n drain ẹ̀ jọ ti máa ń gba nǹkan lọ́wọ́ ẹ̀ ṣé mo kàn máa gbà náà ní kàn lè máa fún mi just like that kí n ṣe drain ẹ̀ láì ṣaṣọ. ṣé ò láìkè owó ni. ṣé mi láìkè owó ni ṣé mi láìkè jọ́ torí ọlọ́run long and short of nǹkan tí mo try láti jẹ́ kó mọ̀ ni pé kò sí owó mi lọ́wọ́ ẹ̀ tówó mi bá dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ọlọ́run bá mi gbà fún mi i am contented with what i have kéèyàn kọ̀ọ̀kan kéèyàn kọ̀ọ̀kan má nìyí ayé lẹ́mìí mi àbí àbí kí. kí ni. You see what I'm saying now? No, you see? You see? Má fún mi face yẹn, mo mọ nǹkan tí mo rí. Kí ni? Jọ́ sórí Ọlọ́run. House rent wa a fẹ́ san èlò ni balance ta sọ kù. ten thousand lókè ìwé ẹ̀dẹ̀ nìkan ló ṣe ń jẹ gbèsè. balance kọ́ mo fẹ́ fún yín mi ti san láàrin ẹni ish now o bọ́dọ̀ ṣe ń ṣọlá báwo ló ṣe look at this. ten thousand. ten thousand lókè bẹ́ẹ̀ ló fi dàlá lẹ̀ ten thousand naira ọlọ́ládé ló send owó ẹ̀ sí mi jọ́ torí ọlọ́run ten thousand naira láì gbé láìsọ lórí gmb báyìí ìwọ náà wò ó gbéyẹ̀wò síra wọn téèyàn bá ti téèyàn méjì bá wà láyé tí wọ́n bá fẹ́ràn tó nífẹ̀ẹ́ wọn tọkàntọkàn mind wọn ọkàn wọn máa connected báyìí ni gbogbo nǹkan wọn máa ṣiṣẹ́ pọ̀ fún rere fún wọn wà láìsàlà mi ò sọ fún pé mo ní ìdòwò ó kàn kàn pé bóyá oní tèmi ò bóyá ó máa ní ìdòwò mi tó wà jẹ́ kí n send ìdòwò sí. ó kàn send ten thousand. ó ṣe wá rẹ̀ nígbà gbogbo. yá nǹkan yọ ní ten thousand naira wọ́n bá jí lọ́jà wọn máa nù ẹ́. wo wo ó da bó ṣe sẹ́ǹdì owó sí ẹ ó da. but mo kàn ń sọ fún yín pé kò consider náà no. consider máa yìí kó kó má gba by the side ni wo kò sẹ́ni tí ò mọ gbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wà tí. ká àfi meet ká ká àfẹ́ràn sẹ́nu ká wà wà. yes. o alákòóbá fẹ́ràn sẹ́nu kó wà. fébù bọ́ọ̀yì kò gbà. bójú bá yẹ jù kóhùn má ṣe yẹ ìrètí. ẹ kú jókòó wọ́n ní pé kí ni kí n fún yín bíi jíjẹ àbí mímu. Ah, ah, ah, ẹ wo àwa òkè for now ẹ kàn bá wa sọ fún wọn pé à ń dúró dé wọn. ok máa ṣiṣẹ́ fún mi. ibo bàbá wọn ní kàmí ẹ̀mí wait. o lè smile. ní kí ni lóun rí marín kọmídíàn dàtúmọ̀ marín jùmọ̀ ọdún. ọ̀gá rẹ̀ rìn. Ah, hello, guys. Hi. Hello. Beautiful ladies. Uh, I'm sorry, ẹ má bínú pé mo dá yín jókòó látẹ̀kan. <laughs> Mo wà lórí kọ́ ni ó dẹ̀ wà yín important somehow. Ẹ̀wọ̀ ẹ má wọrí àdó òkè. Are you sure? Yes. Ah, kí ló ṣẹlẹ̀? Sílẹ̀ ò fún yín ní nǹkan tẹ̀ fẹ́ mọ̀ ní or something. Uh, <laughs> no, no, not to worry. Um, um, àwa gan náà ṣì ń pípẹ́ pé a ti fẹ́ máa lọ ní kí ẹ tó. <laughs> èwo <laughs> èwo ṣé nǹkan ṣe ẹ ni èjì má dá lóhùn eré ẹ̀ báyìí ó ti máa ń pọ̀ jù ẹ̀yin là ń dúró dè látàárọ̀ àbí. ẹ wo gẹ́gẹ́ bí Tóbi ṣe sọ àti lọ ẹ̀yin là ń dúró dè ṣùgbọ́n nípa ẹ̀. Yewande Yewande ṣé ilé mi tún gé ẹ̀jẹ̀ ni. gbà tó máa dì <laughs> kò gbọ́dọ̀ sọ pé lẹ́yìn gé òun jẹ ẹ wo àwa òkè báyìí tẹ bá fẹ́ ká lo two days níbí báyìí. àti rẹ ẹja kan máa ṣe wash and dry ni Ọlọ́run. a jẹ pé a sì máa gbádùn alára alájọ tó lọ. bóyá káwọn máa ṣe wash and dry tí wọn mi báyìí. because i have a lot of things to do. yeah it's a free world o lè máa lọ yeah you can ah, leave. Uh, no no no ẹ má ẹ má ẹ̀kọ́ rọ̀ mi dá ìjàlẹ̀ láàrin you understand kò kò sí wàhálà ah, yéwàndé máa fà kọ́ṣàkọ́jù torí tó bá fakọ ṣe akọ ju akọ náà ló máa padà ṣáde ọmọ akọ i'm sure you get that oh, <laughs> yes. okay omi jẹ́ kí n fún yín ní owó cap o ma send account number ẹ sí mi so that ma send owó thanks for coming okay <laughs> mi ní couch púpọ̀ lọ́wọ́. ẹ̀kọ́ ṣe. Okay, I believe she will come. Ah, she. What are you? Ah, yeah, yeah, yeah eléyìí ò gbádùn ó fi ní sọ́wọ́ ni <laughs> oh, ẹ má wọrí màá sẹ́ǹdì ẹ̀. you guys are funny. <laughs> <laughs> uh, Yewande, hope to see you again. ẹ wo ẹ máa rí wa ẹ bá wọ ẹ máa rí anybody ẹ àbí mo parọ́ ni pick your choice. okay guys uh, uh, take care ara yín let me just see you guys out. ọlọ́ládé mi so báwo ni uncle Bọ̀dé ńkọ́. báwo Bọ̀dé Bọ̀dé ti lọ mi ṣe ń tiẹ̀. lẹ́yìn tí wọ́n so kilo ló ti wá jẹ lẹ́nu rice and plantain. Ah ah. <laughs> o okay. same thing tí mo jẹ ló jẹ ẹ òun kọ́pì mi àgbì. àmọ́ ah, pé bọ́rọ̀ ṣùpẹ̀ ṣeré nìyẹn. we do our things intertwine. It works so, into it goes pari pasu. Um, um, actually, oni only kan tí mo fẹ́ send sí ẹ as soon as tí a bá ti parí conversation yìí máa send ẹ sí ẹ máa ṣe transfer. owó owó owó kí ni ẹ owó náà ni pé mo fẹ́ fi mo kàn fẹ́ send ẹ sí i don't know you know àtúbà ah, kí la wà fúnra wa fún. o fẹ́ fún mi lówó níbo ló ti rówó i mean and how much are we talking about here. Mm, forty thousand naira. forty thousand naira babes that's a whole lot ibo ló ti rówó. wo wo ìwọ gbàgbé ibi tá a ti rówó jẹ́ ká ṣàmà gbàdúrà ní kókó ọlọ́run tó ṣe ilé iná máa tún ṣe mí I'll just send it to you. well anyways mo dúpẹ́ thanks for the care I really appreciate. kí làwọn afárá wa fún if not to help um, ourselves and ká fọwọ́ very true very true but that aside babes trust me I've missed you so much and um, guess what I want to do that thing. I miss you too, and I really wish you were here. Ah, but you wọ́n náà bọ̀ lé Come on now. Ó ti ìṣojú You know if I have my way, I will be there right now. But unfortunately, if I don't, you know, sick now, you know that. Okay, nevertheless, how about we do our usual phone sex? You want to do it on phone? Like now? máa dúró kí sáré lọ you like it like that Okay. Oh, yeah, from the video come by. ẹ wo mi ò mọ bí mo ṣe fẹ́ tún sọ̀rọ̀ ìfún yín o. Yọ̀ǹde pẹ̀lú èjì mi àti caliber mi do you think I can lie to you? kẹ̀kọ́ tẹ́lẹ̀ ṣe ajẹ́ tó bá máa pọ̀ mọ́ jẹ́ ṣé wọ́n máa ń rẹ́jẹ̀ lẹ́nu èmi ti sọ fún yín o èmi ní boyfriend and i love him so i don't even know what you want from me cause ó ti sú èmi gan ó sú mi o. ìwọ́nde mo fẹ́ kó mọ̀ pé ọkùnrin púpọ̀ lọ́lọ́ ń kọ́ fóbìnrin But tí èèyàn bá ti dé bus stop ẹ̀ kò ní bọ́lẹ̀ ṣùgbọ́n mọ̀ pé olówó yàtọ̀ sọlọ́rọ̀ i'm sorry to say that ṣé mo lè béèrè question kan lọ́wọ́ ẹ̀. Why are you sounding harsh? Hmm? Okay. You are the boyfriend there. Ó ti tó how many years that in Ferrari? Eight years. Wow. Mm-hmm. Eight years. You can say that again. Okay, that's good. Can I ask you a question again, please? To for what? bí èlò ló máa ní lákàntì báyìí one day. excuse me how do you mean I, that that is none of your business please. take it easy we are not fighting mo kàn béèrè ni. okay Yewande for you to know I I truly love you bó tilẹ̀ jẹ́ pé o believe me. I want to buy you a car. I'm had for only two million naira just for the start. You know how much I cherish you. Can, can you take that again? I said I'm gonna buy you a car. And I'm gonna give you two million naira for you to know how much I cherish you. Two, two, um, two on um, hundred um, two thousand two uh, on two million naira. Come on. The one that has six zeros behind it. You heard me. Yes. You want you want to give me that money? As you give me that, it means that I should be taking it away. Tell me if you want me to give you cash, or you want me to do transfer. To buy for cash, Only lè gbé ẹ lọ sí Time sure. Just for you to know, I. I truly want to be one day. Bójú bá yẹ jù kóun má ṣe yẹ ìrètí ìfẹ́ kó má já o ibi tá a ti bẹ̀rẹ̀. òjò ṣú bí ẹni máa ràn ìwọ gbọ́ kúkú òjò odò mínú agbádá nù ọ̀rọ̀ ìfẹ́ kò rí bẹ́ẹ̀ o má ṣe gbàgbé ojú tó rí yín gbò ó ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. àti ìwà adékọ̀rẹ́ ni. èmi náà ni èmi náà. ẹkú tó mẹ́ta. àwọn nìyẹn níbo lè wá lọ́nu òrùn. ẹ òun fẹ́ dé sàlẹ̀ ń bẹ̀ ní jàre. Ah, kí mo sì ń bẹ ẹ wọlé ẹjọ́ ìjọ́ pé. ẹkú ọjọ́ mẹ́ta. àti ìwà ń ojú tó rí yín gbò ó. Don't be selfish ẹjọ́ àǹtí wàndé ṣé wọ́n fi mọ́tò yìí rán yín iṣẹ́ ni àbí báwo. <laughs> fi mọ́tò rán mi iṣẹ́ bíi ti báwo èmi mo ní nǹkan mi nà. ẹ̀yin lẹni mọ́tò tó tóbi tó yìí. Ah, iṣẹ́ ọlọ́run ni èmi lọ́lọ́run tó gbọ́n ẹ̀kọ́ ṣáà máa dúpẹ́ máa dúpẹ́. àmọ́ bọ́dá mi ṣẹ́ mi gan-an o ah, ẹ ra mọ́tò bọ́dá mi ò dẹ̀ sọ fún mi. <laughs> not really o cause Um, mi ò tí ì sọ fún wọn lọ́ládé eh? kan fúnra mi mo fẹ́ kó jẹ́ bíi surprise fún mi. Eh, ẹ ti sọ fún bùrọ̀dá mi pẹ̀lú àmọ́tò. mi ò ti sọ mo kàn fẹ́ kó jẹ́ surprise fún mi. ok ok ẹ eh, kó sí wàhálà. báwo lẹ fi tì í. dáadáa ni ẹ ẹ máa bọ́lẹ̀ ní ibẹ̀ yẹn. Ah, ah. olùkọ́ níbi tẹ̀ ń lọ. Ah, ibi tí mo ń lọ jìnnà máa bọ́lẹ̀ mi bá. ẹ ṣe máa bọ́lẹ̀. ẹ pààkì ẹ jẹ́ kí n bọ́lẹ̀ ẹ̀ jọ ẹ ṣó pé. ẹ ẹ jẹ́ kí n bọ́lẹ̀ ẹ jẹ́ n bọ́lẹ̀ ẹ ṣe gan ẹ máa tún máa rí yín lẹ́ka. bọ́ mo. ẹ ẹ ṣé wọn dé jẹ́ n bọ́lẹ̀. no problem ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ yìí mọ̀ bóyá ẹnu ẹni sọ̀rọ̀ ok kò tẹ̀ tẹ̀mí ẹ gbà fẹ́ fi mi ò mọ bí ṣe <laughs> bọ́lẹ̀ bọ̀ whichever way. ẹ ẹ ṣe gan ẹ ṣe. all right good to see you ẹ ṣe gan. all right ẹ dẹ̀ sọ pé kò. bójú bá yẹ jù kóun má ṣe yẹ ìrètí. ẹ dọ̀tún báwo ni. ẹ ló bọ̀ dànù. akínrẹ́wò mo wà pa o àmọ́ bọ̀dá mi ẹ ṣe mí gan-an báwo làǹtí Yéwándé ṣe máa ra mọ́tò tẹ́ni sọ fún mi. <laughs> Yéwándé Yéwándé ra mọ́tò ó fọ́nì ṣé o lálàárí yẹn ni àbí báwo Yéwándé bó ló ti fẹ́ rówó tó fẹ́ ra mọ́tò dépò pé ó fẹ́ kọ́mọ sọ nǹkan méjà rẹ. Uh-uh. bọ̀dá mi ẹ mọ̀ pé mi ní ẹ̀fà fún yín ló fò láéláé àǹtí Yéwándé ti ra mọ́tò kódà gan àwọn lọ gbé mi láìpẹ́ wọ́n ṣẹ̀ já mi lẹ́yìn sí yìí ni àǹtí adé tún fún mi lówó tó pọ̀ gan. wait wait quit the joke please yewande kí ló nǹkan tó ń sọ lẹ́nu yewande ra mọ́tò níbo ló ti fẹ́ rówó tó fẹ́ fi ra mọ́tò ẹni tí ò mọ mọ́tò wà tọ́ kí ló kí ló ń sọ lẹ́nu sọ nǹkan mí náà. <laughs> bọ̀dá mi ìjọ́ òun ti sọ̀rọ̀ gbẹ̀yìn. Ah, mo yìí bá sọ̀rọ̀ bí like two hours ago náà wọ́n dẹ̀ sọ fún mi pé òun jáde. bọ̀dá mi kí má tán yìí mọ́tò ńlá láǹtí yewande ra o ah, mọ́tò yẹn tí bá ní kí n sọ́wọ́ tiẹ̀ bọ̀dá mi ó pọ̀ gan-an Ọlọ́run. Oh, okay you know what you know what máa pè para. padà. okay mama expect kọ yín. what's happening? you only ra moto wa moto i don't understand. Hello, baby hello Yéwándé ẹ̀gbọ́n ọ̀ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ni Yorùbá máa ń sọ pé nǹkan tó bá ti bọ̀ ó ti bọ̀ nìyẹn nǹkan tó bá dẹ̀ wà ṣíṣí ó ti ṣí nìyẹn so I want you to tell me the sincere truth níbo ló ti rí mọ́tò tó wà. mọ́tò èmi ni mo ní. ìwọ ló ní mọ́tò ìbọn ló ní mọ́tò ìbọn ló ní ìbọn ló ti rí mọ́tò iṣẹ́ iṣẹ́ kí ló ń ṣe tó I don't understand mọ́tò and, from what I heard kò dẹ́ ṣe mọ́tò for that matter wọ́n ní mọ́tò lówó ni. ọlọ́run ló ṣe iṣẹ́ ọlọ́run ni ká máa dúpẹ́ ni. Let's not No, don't, don't tell me. Don't tell me that. Don't tell me that. Ọlọ́run ló ṣe kí ni? ọlọ́run ló ṣe mọ́tò ọlọ́run ló ṣe odidi mọ́tò ọlọ́run gbé mọ́tò wá sí ó gbé mọ́tò wá drop sí inú ilé ọ̀dẹ̀bẹ̀ sí wà òde come on. ọmọ kan tó ṣẹlẹ̀ tó jẹ́ kí n kọ́kọ́ mú bọ̀ ó tàn. ọkọ mi um, ó ọkọ tó ṣẹlẹ̀ wo um, ọlọ́run ló ṣe bí mo ń sọ lẹ́ẹ̀kan and mi ò fẹ́ kó máa get ara ẹ̀ worked up ma, ma, má má gbẹ̀mí ara ẹ̀ gbóná there is nothing tó bá ti délé mo máa explain everything fún ẹ and no mo ò lè chill there I I you know I can't cheat on you. o ò lè jilt me right o ò lè jilt me o lo mọ́tò n bolo ti rí mọ́tò okay wait I, I okay babes hope you're not doing what I'm not going to do or what I've not been doing. Are you seeing someone? What, what, I'm, I'm, I'm, I'm not doing what you're not doing. I'm, I'm not doing what you're not doing. Okay, okay, so what? Honest. tí kì í bá ṣe pé a lè mọ̀ ń gún mọ̀ tẹ̀ kí èèyàn ìwòrà má lè mọ̀ kì í ṣerú mi ló yẹ kí wọ́n bí báyìí pẹ̀lú another man ká máa nírú conversation yìí I have a boyfriend I won't lie to you and I I love him ah, but but I. Yawande, I can understand. But àwọn kankan wà tí mo fẹ́ kó mọ̀. Ewé torí yẹn kò kí máa ń jábọ́ lára igi tí Ọlọ́run ò bá mọ̀ sí. Tí Ọlọ́run ò bá fẹ́ kí nǹkan kan wà láàrin mi àti ẹ̀, àní pàdé o. Tí Ọlọ́run ò bá fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀, ìgbà tí mo pàdé ẹ̀wọ̀ ni kọ́kọ́ ni mo pàdé náà ó ṣe é ṣe kí n kẹnu sáwọn ọ̀rẹ́ mi kó má jẹ́wọ́ ni màmá bá you are not God kò kí ń ṣèwọ lọ́lọ́run ọlọ́run ló ń tàn nǹkan ẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ kó mọ̀ pé ọlọ́run ọba nìkan ṣe ló máa ń ṣèlérí tí kì í yẹ <laughs> o lè máa gbọ́ ti promise boyfriend or something but trust me it's not your fault it is God because ọlọ́run ló máa ń tàn nǹkan bó ṣe wọn. please Yewande I want you to give me a space in your heart. And I promise you, you will never regret it. You will never regret it. I truly love you. Bangkot and suffering. <laughs> and I know you like me. <laughs> you don't need to pretend to me. Yes. <laughs> I know you like me, Yolandi. I know. I, I, I... You like me. I don't know. I. You one day. What have you done to yourself? Ah! lọ́pọ̀ gan-an. mi mo rí ah, ọ̀rọ̀ oh, oh! kedere báyìí ìlú tẹ́ bá ṣe rí kúnlẹ̀ yẹn máa ń tagun lọ́fà ilé ìtẹ́ pé òun lọkọ̀ oh, bíbá yìí tí gbogbo ẹ̀ kò ṣe wẹ́rẹ́ sí i tó bóyá lè wá sọ olówó ẹ̀ sáré wá gbà wọ́n bá pe nọ́mbà yẹn bá sọ pé sí aside all that I am not I'm not even this kind of person. And me too, mommy will wear what she was. And please. Yandi, I'm sorry. I'm sorry. I'm deeply sorry. But believe me, nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin mi àti nǹkan tó ti Yes, because I love you ni mo ṣe ṣe. ẹwọ ẹwọ ẹwọ ẹ má mú sí mi lórí mọ́ ẹ má mú sí mi lórí mọ́ ọ bẹ́ẹ̀ mú sí mi lórí tẹ ṣe nǹkan tẹ fẹ́ ṣe nìyẹn o tó bá yá ń sìn tó bá yá ń sìn bẹ́ẹ̀ má má mú sí mi lórí lọ yẹn títí tá à ní gbúròó yín mọ́ tá à ní mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. ìwà Ọlọ́run tó dá èmi àti ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ àní nǹkan tó wá rí tá a ṣe yìí òun ló tún wá jẹ́ kí ìfẹ́ yẹn pọ̀ sí nínú ọkàn mi believe me kí ọkàn lè balẹ̀ o lè move wá sínú ilé mi if you don't mind o lè kúrò lọ́dọ̀ àwọn rẹ kó má bọ̀ bí in fact mo lè fún ẹ ní kí o lè wọ anywhere tó bá wọn lọ́dọ̀ mi bí. For you to believe I truly want you in my life. I want to marry you. Mo fẹ́ fẹ́ ṣaya mi. Trust me. Ah, o lè ti pàdé irọ́ ní oríṣiríṣi ṣùgbọ́n mo fẹ́ kó o mọ̀ pé òtítọ́ tó jìnnà sí irọ́ òun lèmi tí mo ń bá ẹ sọ̀rọ̀. Ká kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ sí olólùfẹ́ mi ni níbi ọdún mẹ́ta sẹ́yìn àtàbúrò mi mo ti pinnu pé mi ní mi ní górí obìnrin kankan ah! látàárọ̀. What's here, baby? Àwọn ló dá mi dúró. Mm. Sí, nǹkan tí mi ń gbìyànjú àti sọ lélẹ̀ yìí, my queen, I pé mi nǹkan kọ́ láì kí n máa pèèyàn kí n máa gbé kọ́. over six hours. So báǹtì ṣe wà ní? A ti ra gbogbo nǹkan tá a fẹ́ rà tán. Ni wo fíìmù àwọn fẹ́ ṣe lè níṣẹ́ lọ́lọ́ ń jẹ́ kí n máa point sí àwọn nǹkan tí mi ò fẹ́ rà baby i'm sorry mm, i miss you. Hmm. sí ẹ jẹ́ kí n san kankan fún yín ṣé mọ̀ pé oríṣiríṣi ìṣìnà ló wà láyé ọjọ́ ń ṣá. Hmm. Hmm. ẹ sọ fún wa. good màá sọ fún yín torí ẹ ní láti mọ̀ ìṣìnà kan wà tí àwọn bàbá wa máa ń sọ pé èèyàn obìnrin dórin ẹsẹ̀ yes tí àwọn bàbá wa bá sọ pé obìnrin ń dórin ẹsẹ̀ òun ló fẹ́ẹ́ jọmọ́rò nǹkan tẹ́yìn iṣẹ́ ṣe tán ni obìnrin tó ń dórin ẹsẹ̀ lobìnrin tó bá dágbére ṣòkòtò tí wọ́n rí ní kàfàǹṣà obìnrin tó ń dórin ẹsẹ̀ ni obìnrin tó bá dágbére abẹ́kúta tí wọ́n rí nìbàdàn ṣé àmọ́ pé nǹkan tọ́lọ̀ yín jọ nìyẹn ẹ sọ fún mi pé ẹ fẹ́ lọ ra nǹkan ní mọ̀ láti bẹ̀ ẹ wá cross ẹ lọ wo film i don't like that. ó kọ́ mi. what. bọ̀dá mi. Hmm. ah ah èmi máa ní ọmọ ṣẹwà ọmọ ìyá yín ọmọ bàbá yín ṣé ó pọ́sibú kémi àti àwọn oúnjẹ jáde kọkùnrin kan dẹ́wọ̀ sùsùn kó pè wọ́n lẹ́gbẹ̀ẹ́ mi kò pọ́sibú náà ah, ah. wo wo wo kò kò kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ nǹkan tí èèyàn bá fi sílẹ̀ lẹ́nu ìwúrẹ́ ń tó that is it and tó bá dijọ́ mi nǹkan tí mi ń sọ ni pé ibi tẹ́ bá ti dágbére fún mi pẹ́ ń lọ ibẹ̀ ní kẹ́ ẹ lọ. Ah, ọkọ mi what. mo mọ̀ kó lè bá wọn fìyàwó ẹ̀ ṣe. of course you know. <laughs> wọ́n á jẹ́ kí n sọ nǹkan fún ẹ. ọlọ́kànjọ alàgbà hmm. òun ló máa ń bá wọn garùn egungun hmm? Hmm. kí ni mo tún fẹ́ tọ́lọ́run ṣe fún mi ọlọ́run fún mi lọ́kọ tó lówó ó níwà ti bá wọn lẹ́wà pọ̀. o tó ṣe máa mú mi àìsùn ẹ̀ sí i don't want to laugh o come on leave me abeg. sorry. wọ́n ní kí n sọ fún mi pé tẹ́ bá lè lágídí agídí atayín ò lè tó tọmọ lọ ó tún jẹ́ kí n jẹ́ kó yé yín wípé èèyàn kì í forí ọkà ọ ẹ tó bá dánrú ẹ wò ó máa gba àlejò ẹ̀jẹ̀ sí ìlú méjì. ọkọ mi what's going on mo ń gbọ́rọ̀ àlejò ẹ̀jẹ̀ ẹni tó bá forí ọkà ọ̀hún ta ló ṣẹ̀ṣẹ̀ kúrò ń bí báyìí sìn ẹ eh, bọ̀dá mi àtẹ̀kùn láti kẹ́tí sẹ́nu ọ̀rọ̀ bẹ́ẹ̀ tá à ń gbọ́ nǹkan tẹ́ ń sọ who is that man kí ló ṣẹlẹ̀. kò kí n ṣe ọ̀rọ̀ being seen. ṣe at níbi ìsìn èmi àti Jídé Babalọ́lá ni èmi àti Jídé Babalọ́lá jọ Just deal àjọ ṣe deal 15 million èmi gangan dẹ̀ ni any money. deal you're yẹn gangan like iṣẹ́ mi gangan ni mo dẹ̀ wò pé okay fine as ọ̀rẹ́ mi mo máa fún ní five million èmi ni mo máa gba million Okay could you believe pé mi ò mọ̀ wá jíde babalọ́lá ọ̀ǹtì tí owó ṣẹ̀dẹ̀ mi àti ẹ̀pọ̀ jíde babalọ́lá wá ń pa àṣẹ fẹ́mi pé fifty fifty lájọ máa pín owó yẹn who does that iṣẹ́ tó yẹ pé mi gangan ni mo níṣẹ́ no fine is it because àwọn cortis ti máa ń tẹ̀lé jíde babalọ́lá káàkiri ló ṣe wá pé òun oh, máa wá ń tírẹ́tì mi lórí ọ̀rọ̀ owó. okay you need to calm down baby. ó tírẹ́tì mi lórí ọ̀rọ̀ owó. oh no no no you need to calm down aside from pé jíde babalọ́lá ní cortis lọ́wọ́ òun gangan fúnra rẹ̀ Curtis ni. jíde is a very bad person please baby you need to understand brother kò kò ṣe kò ń threaten ẹ kò ń ṣe kò ń i'm just please ẹ wò bọ̀dá mi ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín a ní fojú sunkún yín o tó máa yẹ pé fifty fifty náà ló fẹ́ ẹ fún un ìmí ni kò ní payé papọ̀ mọ́ ẹ jọ̀ọ́. no it's not possible ẹ understand because son. sọ ni brightness yẹn náà You lẹ́kùn one here. white why ti mo ṣe máa fifty fifty now? why ti mama máa tẹ́tí Am I àmọ́ boy no say. Ah, ah what are you talking about ẹ̀ They understand Charlie. Ah. ọ̀dọ́ I am sorry. tí mo ṣe lóòzó olólùfẹ́ mi nìyẹn àti àbúrò kan ṣoṣo tó kú mi kú nígbà tí popsi wa ti ṣaláìsí. Yohande, <laughs> trust me, I, I truly love you. I'm sorry. I'm sorry. I don't like to talk about it. I don't like to talk about this, but I just have to. It's okay, it's okay. Because I believe you need, you need to know me better. Iwande, I want you in my life. Making sure Buruku. Trust me, I'm I'm not bad at all. I'm not bad. Yes, I love you. Please stop crying. I beg in the name of God. I'm scared, You don't have to be scared. Okay? I love you. Let's go inside. Let me show you to my bedroom. bá rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣe má jẹ́ odò ọba tí mo dẹ̀ ń wò yìí kò ṣe torí bọ̀ ṣí mi ti wá kọṣẹ́ ọba báyìí wọ́n dẹ̀ ní ẹni bá kọṣẹ́ ọba ó sì dàrọ́ ọba arọ́ba fíìsì rèé lọ́ba ń pa. Ah! mo mà ti wá kẹsẹ̀ bodò báyìí ṣé omi ò ní ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé mi lọ. akin ọmọ akin báyìí ló ti ń sọ pé onífẹ́ mi onífẹ́ mi sí báyìí pé òun fẹ́ fẹ́ mi sílé kóun fi mí ṣèyàwó ni. ewu wá o jọ́ ń torí ọlọ́run níbo ni mo fẹ́ fọlọ́lá dé mi sí. Si ọmọ ọlọ́mọ tí ó ṣe mí tí ó rò mí ọlọ́ládé ẹ ẹ̀mí mo mọ nǹkan tó mọ yẹn ti pass through torí mi ní tilẹ̀ tọ́ lọ́hùn ó tó lọ tó tó yẹ pé mo nídòwó láti ra cream tó yẹ pé torí kò sówó lọ́wọ́ ẹ̀ ó ní láti lọ ta fóònù ẹ̀ just because of my cream ọjọ́ tún ọjọ́ tí mo sick àárín òru ni wọ́n pè ọlọ́ládé ó gbá gbogbo ọ̀nà tó kó ṣáà ti dé bíbẹ̀ kó dé bíbẹ̀ lóun náà tún fi lọ kó kó kó tó kó ní tiẹ̀ lọ́nà tó sọ̀rọ̀ ẹ̀ sínú trouble a lot of things tọmọ yẹn ti pass through torí tèmi ṣé mo kàn kàn máa ó mọ ó understand nǹkan tí mo sọ kí nǹkan dé wá fi sílẹ̀ just like that ah ó di o ó di o ọ̀rẹ́ mi ó di gan-an. tá a bá ní káwọ́ dáadáa ó ṣe ó ṣe fi wọ́rọ̀ bẹ́ẹ̀ èèyàn ò lè fi alákìísà wé aláṣọ. baby girl you need to improve the standard of your living yes o ní láti improve ah, ṣé ọlọ́ládé tèmi wò yẹn olójú tó jẹ́ pé ó jọ oníṣe kan ó jẹ́ tó máa láìpẹ́ obìnrin. nígbà wo sígbà wo. Hmm. ṣáàjẹ́ kẹ́mi sọ tèmi bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn and wá tí ọlọ́ládé bá wá délé ní nísìnyí pé nìyẹn o òun ti níyàwó síbàdàn tóun fẹ́ fẹ́ jọ báwo lè fẹ́ ṣe láìbẹ̀ tọ̀tá ẹ̀ bá gbé o bá lose o lose lọ́nà méjì now opportunity comes but once ní tèmi o èmi ò bá ní pé kò fẹ́ akin ọmọ akin o ó gà yẹn náà ó mọ̀ra mú is handsome ó mọ bóyá máa ń ṣèkẹ́ obìnrin àtẹ̀yìn méjèèjì gan bá jọ ń lọ ẹ wà compatible ó tún wá ní gbogbo nǹkan téèyàn ní tó fi ń ṣèkẹ́ obìnrin olówó lọ́wọ́ burújí ni ó jẹ́ fẹ́ kó máa ní dákọ̀ ẹ̀ kó ní dákọ̀ kéèyàn jẹ́ ìyàkú tèmi bá rí rọpò tí ń tiwọ̀ tiwọ̀ nìyí máa sáré graph ẹ̀ ni ọlọ́run bá máa ṣọ́ ọlọ́ládé ní ìbàdàn tó wà. bọ bọ bọ Remi you come to think of it what would people say as in kí wọ́n máa sọ̀rọ̀ people will talk. ìgbà táwọn èèyàn máa sọ lóyún. people will talk. yeah people will talk let them talk àwọn ló lẹ́nu tó bá kàkàkàkàkà ẹlẹ́nu lẹ́nu máa rọ wọn máa wọn dákẹ́ just live your life live your life má live life ẹ torí anybody do what makes you happy okay. ah ah Wùnmí Tóbi ẹwà ẹ jọ ṣe tójú ṣe rí lélẹ́yìí ẹ̀yin náà lẹ́tọ́ wá di èèyàn tó jẹ́ pé ijọ́ mẹ́ta ijọ́ mẹ́rin àríra mọ́ ẹ ti dá mi dàbí <laughs> ẹ ti sìn mí débi tẹ́rù tí ní bá mi ráì. àmọ́ kò rí bẹ́ẹ̀ o ṣe mọ̀ pé tí ọkọ bá mojú aya tán alárinà máa yẹ̀bà. kò yẹ̀bà. Hmm. alárinà ò ṣe ní yẹ̀bà ó ti di kọjá yìí fún oníbàárà fún lówó tó ti wá ń yọjú <laughs> olè. àṣàgò ló máa dé adìyẹ gbẹ̀yìn tẹ̀dẹ̀ ń ṣe bí pé kò wọ́n ẹ̀ jẹ́ aṣọ́ọ̀ṣì anyway mo you understand pé ẹ ti bẹ̀rẹ̀ àwọn eré yín bẹ́ẹ̀ máa ṣe ẹ jẹ́ kí mi fún yín láìsọ máa lè ráyè fún yín dáadáa. ẹ ẹ ṣe wá rí wà bí à ń dúró dé yìí. baby come here side again take care of your son. à ń dúró. ọ̀rọ̀ àìkú sí wàhálà ojú ẹ̀ mọ ọ̀rẹ́ ẹ̀dẹ̀ tún tọ́ àbáwọn lè ṣe ń ṣe báyìí stop now ẹ wá o ṣe mọ̀ pọ̀ rẹ̀ wá ti máa rìn sí. ẹ jẹ́ káwa náà pọnra wa lé ah, comport yourself torí tó bá fún wa fine tó bá dẹ̀ fún wa good wọn ò ṣẹ̀ṣẹ̀ máa fún wa now. Ah. God bless you jàre kí lẹ fẹ́ jẹ. Ah! ebi ń pa mí àbí ẹ̀pọ̀ fi ṣọ́bẹ̀ kó gbogbo inú mi. ẹni ṣó kí ṣì ń ká lọ dáná jọ ebi ń pa mí níbo èmi ò tó kọ bẹ́ẹ̀. ẹ máa bọ̀. bọ̀dá mi ẹ wò ẹ̀yin lè máa ní láti gbé kúrò lọ́kàn ẹ bọ́ọ̀rọ̀ obìnrin ṣe rí nìyẹn náà bọ̀dá mi ẹ gbé kúrò lọ́kàn kẹ́ move on. dọ́tún <sighs> ah tá a bá sọ pé omi máa gbàbọ̀dé fẹ́ jà máa nírọ̀ ni lẹ́jà tó jẹ́ pé òun àti omi báyìí náà ṣe wà látìlẹ̀ I mean you know everything now ṣé ọ̀rọ̀ èmi àti Yewande wá wà nù ọ̀rọ̀ I mean A to Z indefinite ni mo pè náà ìwà dédé wa jẹ ní. bọ̀dá mi ẹ wò kò sẹ́ni tí ò lè wà burúkú o nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn kò sẹ́ni tí ò lè wà burúkú ẹ gbé kúrò lọ́kàn bẹ́ẹ̀ dẹ́ ṣe wà yìí àbọ̀dá mi ẹ bàjẹ́ lọ́mọkùnrin náà ẹ gbé kúrò lọ́kàn ẹ máa róbìnrin mi tó dájú yé wáńdé lọ. dọ́tún kò lè yẹ ẹyẹ tó máa dárú bí agbésàn wọn it's very easy for me to see any woman yes obìnrin pọ̀ lóòótọ́ but how do I find a woman like you one day how do I find a woman I would love cherish like you one day it's not easy for me at all so o kàn lè ní pé kí n move on just like that and find another woman ó mọ̀ náà ó Yéwándé ìfẹ́ tèmi àti Yéwándé ní síra wa. I mean, it's far beyond everything call disappear overnight. I mean, I remember the day I was leaving, she was just crying like rain. Ó kàn dá mi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni. Àbàtẹ́ àwa ta kété bí ẹni tí òpó It's, it's, it's painful. Madam, I'm, understanding. yín gan. Ibi tẹ́ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ dé, ó yé mi jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ bọ́ọ̀rù èèyàn ṣe rí nìyẹn o. Yéwándé tó ń sunkún gbà tẹ́ ń travel yẹn ṣé mo bóyá nínú ọkàn ẹ̀ òun yín mú sí bẹ́ ṣe ń lọ yẹn ni. anyways um, ó ní pé kí n wá rọrùn lọ́la mo dẹ̀ máa láì kó tẹ̀lé mi lọ so that wà á lè witness whatever happens between us. Mm. bọ̀dá mi mi ò ní mi tẹ̀lé yín lọ o àmọ́ ẹni tá à ń sọ̀rọ̀ ń pẹ́ yìí last time tí mo rí yín ní ṣọ́ọ̀bù ẹ̀ bó ṣe rí mi látọkùn báyìí ló ti ń pariwo bàbá ọkọ mi àtijọ́ o bàbá àwọn tẹ ọkọ ra mi pé àbẹ́mi ni àbẹ́mi kọ́ mo wá rí pé èmi náà ló ń bá wí ẹ mo wá rò pé láti gbà sí gbà ni mo ti di bàbá ọkọ àmọ́ tẹ bá kí n tẹ̀lé yín lọ no problem tó bá ti yé egbò tí ó ti yọrọ tèmi náà ni. ó pè é ní bàbá àtijọ́. àtọkùn ló ti ń pariwo bàbá àtijọ́. so that means kò lè sí rẹ́mẹ́dì kan rẹ̀ bíbí ìdẹ̀dá mi lọ́nà sísọ ẹ̀pọ́rọ̀ tẹ́fẹ́ jọ sọ kò ń ṣèkọ́ tí mo lè gbọ́ sí fẹ́mi kémi máa lọ́nà. ìyá mi láì bó ṣe máa ń ṣe mí láìkẹ́ rárá ṣáà ẹ̀pọ́rọ̀ tèmi àti ẹ̀fẹ́ sọ wá important dẹ̀rú lọ́ládé lórí ìjókòó. tó bá tijú mi àtijú lọ́ládé kan mo sọ pé kó wọlé máa attend sí kí ló ṣe ẹ náà I will attend to you wo ẹni tó bá so ewúrẹ́ mọ́lẹ̀ ló máa ṣọ̀rọ̀ ní pákó each time tí n bá ti bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n máa ma post mo Maria, ìwọ náà ṣà mọ̀ pé kurukere alágbẹ̀dẹ kò júlé aró lọ. Ah, kò sí ibi tó ń lọ now. I mean, however it is, you can always get a hold of him. Ṣèbí nílé ìlàjọ wa. Hmm? So continue me. Just give us some time, okay? Ọláyín ló máa jẹ o, torí gbogbo ìgbà Ọláyín ni. Ẹ̀dẹ̀ rí jẹ pẹ́. Thank you, darling. Àgbà ọkọ ló pèsè fọkùnrin yìí ṣáà torí wà láwọn obìnrin fẹ́ sún ọ̀rẹ́ níjọ́ o back to ọ̀rọ̀ tá n sọ Bọ́ládé ó ga ọ ó ga gidi gan ni. dúró gbogbo ọ̀rọ̀ yìí ṣì ń dàbí film trick lọ́jọ́ mi ni ṣé pé Yéwándé lè wúru wà yẹn Yéwándé Yéwándé tó máa gbé e láàárọ̀ ládùrúfẹ́ tó wà láàrin ẹ̀yin méjèèjì ah, ó ga ọ àwòfẹ́lẹ́ bonú kò jẹ́ ká rí kún àṣebí o. bá ṣe nìyẹn ṣá I mean the funniest part is ṣàdédé ni mo kàn rí alert lórí fóònù mi five hundred k and mo wo orúkọ tó wà lórí ẹni tó send owó yìí. mo dẹ̀ rí i pé she did. yeah I called her and I asked pé mo oh yes I did send the money uh, and the next thing she was like um, if you need anything from me don't hesitate to call me. she said so. Ah, you already said to me that if I have any problem, I shouldn't hesitate to call her. <laughs> Okay. um, ní sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí yé ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ ń sìn kì sínú brain mi ni kí Yéwándé tó lè pè ẹ́ kó tó lè send five hundred k sí account ẹ̀ that means pé Yéwándé ti lówó kan nìyẹn o because ó lọ ṣe èèyàn kó òun try irú nǹkan tó ṣe yẹn. Bọ̀dé kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ <laughs> she's obviously in money I mean ṣọlá ẹni tó ń fẹ́ ni. <laughs> ẹni ẹni yìí kan ẹni pàtàkì kan láwùjọ ni that that dude is a young rich chap i'm telling you owó wà lọ. ọ̀gá o ẹni tó lórí ò ní fi lára rárá. báwo ni ò bá ṣe rí kó jẹ́ pé èmi ni mo rí opportunity torí ìlọ́ládé. bí ti bá o. source of income tí a lot of people ń wá you know how many people wey dey find this source of income tó kọ rí tó dẹ tó dẹ filẹ tó tó tó lò eh you, you couldn't make the best of it. yellow <laughs> man i no i no still understand. Hear me now. lọ́la dé àwọn ọkọ tó máa ń ṣe tó máa ń bí mi inú rẹ̀ ah, ṣé o já rárá ni. okay let me break it down ṣorí yóò wá ń dé àbí ó ṣe yìí zẹ́yìn ẹ eh, èmi believe pé ó yẹ kó sọ di atm kó máa gba owó lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ pé wise up ni látìgbà tó ti wà pẹ̀lú mi ó yẹ kó ti kọ́lé kó ti ra mọ́tò true ọmọ yìí ẹ eh, ó ṣáà ti fi yẹ́lẹ̀ ó ti lọ bẹ́ lómi ó ti fẹ́ lómi ìwọ dẹ̀ ní gbogbo àwọn nǹkan tó lè use against ẹ láti gbowó lọ́wọ́ ẹ̀ jára ẹ̀ náà ẹ. Eh? wait ṣe yẹlọmọ yìí dey funny me. how. no you funny. iye wọn adé kan náà. yes now. will be my own ex. papa i don't look I have lost my stand in this relationship as a boyfriend. Do you want me to lose my pride? Ṣó You talking about pride. Now pride do they talk about. Yes na ṣé yẹn make a good dey collect money? Ṣé pride ló máa dóde lọ́jọ́ wájú ni? What are you saying na? Kílódé tó ń sọ̀rọ̀ bí dìdìrín bí ẹni tí ó gbọ́n báyìí. Àmì ni kò sọ̀yàn di ATM kó máa gbowó lọ́wọ́ ẹ̀. Ọ̀gbẹ́ni Jare now you don't have any time to waste. Time to lè ṣe nǹkan tó lè gbowó lọ́wọ́ ẹ̀ láwàá yìí. Tó bá dẹ̀ ṣe wọ ló mọ̀ ò ń sọ̀rọ̀ pride pride ló máa jẹ àbí pride ló máa fi rán rẹ̀ lọ sí anywhere tó bá fẹ́ lọ. Yéwándé hmm. um, kí ni nǹkan tó ṣẹlẹ̀ wáì tó ṣe pé wá nípe pàjáwìrì bẹ́ẹ̀. ayé mi ti bàjẹ́ ni àti ní ayé mi jábọ́ fọ́ tèmi ta tí àwọn understanding. ọlọ́run ní jẹ́ kí tiwa bàjẹ́. wúwú ti bàjẹ́ ẹ̀yin náà ewu kan tí lọ́ládé ń ṣe ewu ewu ewu kan tí lọ́ládé ń ṣe ẹ ti rí pẹ̀lú nude picture ni o tèmi ti bàjẹ́. ó dúró tì mí kí ni nude picture bó ni mo fẹ́ kí ni mo fẹ́ ṣe. ah ah ah ah ah yóò wáńdé tiẹ̀ ti bàjẹ́ ah no no tiẹ̀ bàjẹ́ tó tọ̀ ah, ah this is no nice. mo ṣiṣẹ́ mi jẹ́ ayé ọmọ mi ọ̀rẹ́ mi ò jáde ṣiṣẹ́ mi bá mi mú fún mi. bọ̀ yóò wáńdé ṣé ó tún àbí kò tún ẹ mo ti warn ẹ several times pé. yes send nude pictures. sí guy but no you wouldn't listen nǹkan tó máa sọ fún mi pé eh, eh, i love him he's the love of my life i can do anything to satisfy him i don't want him, i don't want him to look out for any other girl bla bla bla and all. ó oh, kì í máa ń gbọ́ ó máa ń sọ mí di wèrè ó máa ń sọ mí di nuisance at times. now ṣorí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ you're very stupid for you telling me again that boyfriend any. Eh? Okay, ọmọ nǹkan tó ṣẹlẹ̀, this is not the time to try to blame anybody for this. Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, ẹjọ́ báyìí káyé mi bàjẹ́ báyìí, ṣé bẹ́ẹ̀ ṣe máa wò mí ìrìn ilé ni? Kí ni mo fẹ́ ṣe? Tábáyọwọ́ pé bó ṣe ń kan sójú ló ń kan sáyà. Àti ti ọ̀rẹ́ mi, ojú ò ti èmi. Ẹni yẹn ni ò lójú ti o. Tí ò bá ṣe nítorí ìyẹn ni kò yẹ ká bẹ́ẹ̀ dá Confirmed because me personally i can remember vividly how many times Wunmi have warned you to stop sending your nude picture to that guy but you won't listen ìfẹ́ yìí náà ni you won't even send it from your neck downwards you would include your face how stupid how foolish of you. um, Yewande ah. ọ̀bẹ ti gọ́ ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀ nù ọbẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe ẹ ló tiẹ̀ kan wipe away tears ẹ because gbogbo ẹkún tó ń sùn kò sí nǹkan tó fẹ́ ṣe I can see you are out of your mind already please you need to get hold of yourself. I will get it. Thank you. Dúnà ṣé Uncle sílẹ̀ because mo pè mo pè ẹ o sọ fún mi pé mo sì ní mo sì ní because tó bá fi lé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ títí ẹ ti bá ẹ nìyẹn wọn máa face another problem. mo ti bíbí mi ò sí ilé in fact mo mọ̀ tó sí le. kò sí anybody ilé jẹ́ ká sọ nǹkan tá a fẹ́ sọ ká mọ ibi tá a fẹ́ gbà ká mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ ọ̀pára mi ò falẹ̀ mọ́. you and they trust me we are in this mess together yes ah, tá a bá ti délé èmi àti Tóbi àti Ẹwà a máa jọ sọ̀rọ̀ and anything taba finalize ama get back sef eh. please just try and take good care of yourself okay please be fine. My nigga, baba baba baba baba, jókòó jọ sí o baba. <laughs> hey. Ah, Lord, oh, my God. Ah, you see what I did tell you. Hey. Sure you got too much songs. It's too much. It's too <laughs> much. Without work, easy money, two cool million naira i wish the i don see this kind of money for my life <laughs> kò ní dáa fún fẹ òpin ti dé bá ìfẹ́ at this point in time ìfẹ́ hmm. tó ṣọ́ọ̀jù lélẹ̀ iná ọmọ ìdílé wọn gẹ ìfẹ́ tó ṣọ́ọ̀jù rè é. Eh, o ah! jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣáàjọ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run eh, mo wá fẹ́ sọ fún ẹ as long as you are with me ẹni tó fún ẹ lélẹ̀ yìí ó sì máa fún ẹ ní ìtọ́jú báyìí lọ lè kéré gan-an. most definitely ẹ ó máa fún ẹ <laughs> ó máa fún ẹ. ọmọ ọmọ yorùbá mo ti ń gbọ́ràn sílẹ̀ mo ti ń as anything tó bá ní kí n life maybe is on being. and anything tó bá ti if you say move i move if you say stop i stop ṣe o ti mọ o mọ sound yẹn. ẹ wọ́n yẹn. tananana tananana mario nìyẹn. ibi ni màá kú sí. ẹyí bá lọ kọ sí. na ibi i i no dey go anywhere again. ọ̀tọ̀ please kind closure. you know wetin happen now ṣó ti rí nǹkan dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti dúpẹ́. Surely, owó yìí a lè gba owó yìí we gats celebrate me and you we go enter club. bọ̀dé ó fọ́ọ̀nì kí ló ta lọ gbanú owó náà ó fọ́ọ̀nì níná lówó mẹ́ níná lówó. nígbà yẹn la ṣe lọ gbanú ẹ̀ jáde bàbá mo kò mo paint before we go paint town red okay. mo first paint this room paint this apartment paint am with aroma of better soup. o mọ̀ kó tí wọ́n dá dé síbẹ̀ lọ́lẹ́ yìí. ó ti pẹ́ ó ti pẹ́ ó ti pẹ́. wàlíà wàlíà ká síbẹ̀. okay. alia ṣé àlíyà ti jáde ni kò sọ fún mi pé òun fẹ́ yes baby. Ah, oh, she did house. She did house. Hey, hey, oh, hey. Hey, eh? Eh. baby. What's up? Ah, what's up? How you doing? Hey, baby. Àwọn inú mi ti ń dùn lẹ́yìn. Báwo lẹ wọlé? A ah, kò tí ì pé aṣọ wọlé ní sísan sísan sísan. Aliya, we have good news for you. Okay? Um, you know what? Wo, a fẹ́ kó bá wa dáná o. A fẹ́ kó bá wa ṣe ẹ̀gúsí ẹlẹ́mìí méjì. Ẹ̀gúsí yẹn gbọ́dọ̀ ní gbòǹga fish kó ní pọ̀mọ́ kó ní tọ́kì in fact tó bá possible kó ní ìgbín kó ní edé wàá wá ro sẹ̀mú sẹ̀mú yẹn máa fẹ́lẹ́ tí ò ní ní kókó kankan nǹkan tá a fẹ́ kó bá wa ṣe nìyẹn. ìyẹn nínú ilé yìí náà. of course. Hmm. bébì má ò jẹ́ ká kọjá ìyàrá wa o àti mo bá ṣe ń ṣe nínú ilé yìí o hmm. ọ̀gbọ̀nà tí kò ní ju one five sí two thousand lọ ni kò jẹ́ ká rọra sẹ̀. ó ìdè bẹ́ẹ̀ni mi gàgà ó bàbá no sing sing ó dùn mí ọmọ <laughs> ìbò pé àlẹ́ àwọn ọ̀sán. she no know she no know. ìjọba mi bọ́ọ̀sì bẹ̀rẹ̀. mi à bọ́ọ̀sì àbúrò. brain. á mi bọ́ọ̀sì bẹ̀rẹ̀. ọ̀rẹ́ mi ti fún mi láṣẹ ní kí n bọ́ọ̀sì bẹ̀rẹ̀. àlẹ́yà ní orúkọ mi àti orúkọ iléeṣẹ́ mi àti orúkọ iléeṣẹ́ lọ́ládé enterprises a máa fún ẹ̀yin twenty thousand naira kò fi ṣe ẹ̀fọ́ ẹlẹ́gùsí ẹlẹ́mìí méje sórí tí chẹ́ńjì bá wá kú ìwọ náà kó fi dalẹ̀ iṣẹ́ tiẹ̀ lẹ̀. Ah, ah. èmi náà máa wá fi kún lórúkọ mi àti lórúkọ iléeṣẹ́ mi according to ọ̀rẹ́ mi <laughs> ọlọ́ládé enterprises. <laughs> máa bẹ́ẹ̀ ten thousand naira sí orí owó yẹn kó fi ṣe cap. ṣe ẹ má wọlé ọbẹ̀ ti ṣe rẹ̀ ẹ má jọbẹ̀ ẹ má jọbẹ̀. a má jọbẹ̀ àbí. ṣẹlẹ̀ ní méjìlá request. alẹ́ bọ́lá má jọbẹ̀ àbí. méjìlá ni màá ṣe má wọlé. a má jọbẹ̀ má wọlé. ọ̀rẹ́ mi she don change o say we go chop ẹlẹ́mìí méjìlá. láì ṣe pati yẹn ní ilé iná. kí ni mò ń kà á. <laughs> gbà. Eh. Eh, eh, ẹwà pọ̀lọ́ tó bá yàn pọ̀ ẹ̀yìn tẹ̀lé mọ́sálámọ̀ ìdè kẹ́yìn wà ní dáyàn mọ̀. ìkọ́lẹ̀ gbé wúwa ṣàmù àkóso tu hundred yẹn kọ́ fún olùjẹ́ fáwọn ọkọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ ìpè ìjọba ni mọ́ni ní ìwé ewu pọ̀ ilé ẹjọ́ ó pọ̀ ilé ẹ̀sìn ẹ bá kàtọ́ fún ìkọ́lé ẹ̀jẹ̀ mọ́ lókun lẹ́kọ̀ọ́ ẹ bá kàtọ́. ọlámilékọ ọmọ màmá ẹ ọ̀rọ̀ yẹn ó nẹ́sẹ̀sì torí tó bá nẹ́sẹ̀sì ọ̀yẹ́ pé ẹ̀kọ́ báyìí ìjọba ni mọ́ni ọlọ́run ṣàmù yẹn jọ fún ẹ. wọ́n ní wọn aṣọ eré dísẹ́mbà ló yẹ kàlẹ́ńdà o ebi apapapadawu ẹ lọ́wọ́ rẹ n tó wọ ọdọ mi lè kọ ọmọ màmá ẹ ọ̀rẹ́ ó ṣe kí ni. unnecessary. ọmọ ológun fọdù. ikú dùnà àti máa ṣẹ́kù ọ̀ma gbádùn. ọmọ ìyá rẹ̀ àwọn ọ̀ṣìà àná àgbè. a tó kí akọ́kọ́ ṣe wèrè ẹ̀ ń gbà. alágbèéní mi dákú. tàánú mi yaari tó kó lọ́wọ́ mi lọ́wọ́ mi tó kó lọ́wọ́ mi torí ìdìbò rẹ̀ tó ní tí dọ̀tọ̀ ẹ bá ta tó mú lọ́gbọ̀ ìdí dọ̀tọ̀ alámìlẹ kan ọmọ màmá ẹ ọ̀rọ̀ yẹn lẹ́sẹ̀ sí i tó náà wọ èmi lápá mi alámìlẹ kan yàtọ̀ yàtọ̀ mi kò lọ bójú ẹ lọ bójú méje mi ló fẹ́ mi ìbọn náà lẹ́sẹ̀ sí i. I'm I'm not ká o aláwìyé mo ṣe sọ kí so ọmọ yìí ọ̀rọ̀ lè kọ́ ni ọ̀rọ̀ sáyé lẹ́kọ̀ọ́ lè tẹ̀ mí mo lè sáyé kò jọra kò lè rí fáyé ẹni bẹ́ẹ̀ ti ló ìṣọ̀gbà yín àgùntàn aṣọ lè ṣíjà ọ̀kẹ́kọ̀ọ́ fi mọ́tò ká ìsájà tó bá tì wọ́n ọmọ sájà o mo tẹ́lẹ̀ ló jájà. lómi bí tó dá sọ apani ayọ̀dá inú ọ̀nà mi ò fẹ́ mọ̀ mi ò fẹ́ mọ̀ ọ̀rùn wọn bá bá mi ò fẹ́ mọ̀. ọlọ́run mi ò fẹ́ràn mi ò fẹ́ràn ṣe bí bá ti mi lọ́run ẹ kalẹ̀ ẹ wá ẹ wá ah nígbà tí o ṣe dáàdi yín lẹ̀ wọ́n lọ ẹ kàn wọlé ẹ sì bẹ̀rẹ̀ sí wọ́dún lé lọ tálẹ̀ bèrè o. àǹtí wáńdé ni mo bèrè sá. ẹ tẹ bá bèrè àǹtí wáńdé ṣé èèyàn kọ́ lẹ bá lẹ́nu géètì ni. ẹ má bínú nǹkan tí mo wá ṣe wá important ni ẹ má bínú. ẹ ẹ ẹ má má má má bá ń jà o ẹ jọ ẹ kó tó di pé ẹ wọlé mo gbúdọ̀ máa lọ mú pépà tẹ bá kọ́ sí táìmù tí wọ́n pè yìí time tẹjọ ní appointment àti time tí wọ́n ní kẹ́ wá. ní àtìgbà tí ẹ fẹ́ wọlé. ẹ jọ sá ṣé mo wá ṣé wá bí ni àbí kí ni túmọ̀. ẹ ẹ jọ ẹ jọ ẹ jọ torí Ọlọ́run mo respect yín gan ni o irú ọ̀rẹ́ à. Adéwádé ẹ kalẹ̀. kalẹ̀. ìgbàgbọ́dá mi ni wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ láti bí oṣù tí àwọn ọlọ́run fún wa gan. ó ṣe bí. Huh? ẹ máa yọ ẹ kúrò bíbá yìí. ẹ máa bọ̀ ẹ ó dùn ẹ ó dùn. hello. wo o mi ò kò sí fóònù lọ́wọ́ mi ni mo ń ṣiṣẹ́ lọ́wọ́ ni mi ò síbi tí fóònù wà. mi ò avoid ẹ ìwọ náà gbọ́ngàn tí mo sọ ń sin mo ní pé mo busy ni kò sí fóònù lọ́wọ́ mi mo gbọ́ pé ring. So àwọn ah, kan sọ́wọ́ lọ́wọ́ mi mọ́ o ah, owó pọ̀ lọ́wọ́ mi gan wa ìgbà wo mo ṣe send owó sí ẹ ah, o ma calm down mi o kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí mo ẹ wà mo ẹ dúró mo dúró yìí àná owó tí o sì kàn jẹ̀díjẹ̀dí ò lè gbà o àkìlódé ṣé wọ́n so ẹran mọ́ràn kíkan kọ̀ọ̀kan pa ni tètè mi ra ọ now and please jọ torí ọlọ́run ibi tó rán dọ̀tún wá yìí it is very wrong ilé ọkọ mi ni mo wà o jọ torí ọlọ́run o báwo ló ṣe máa rán wá síbí báyìí ó wrong now it is not done who does that. ó dẹ̀ ṣe máa ṣe báyìí náà wáyé tó ṣe máa pọ̀ pọ̀ ok má wọ̀ máa wá máa wá owó yẹn máa wá ṣẹ́fà wèé mo máa wá mo máa mo máa bá ẹ get back sí wọn. o ò dẹ̀ máa ń calm down a ní mo máa wá mo máa kówó fún wọn. ah bọ́dá mi ẹ̀ gbà. ẹ ló bàdá mi. ah ẹ wo wèrè màá ní tóyìn ó ti lọ látijọ́ àmọ́ ibi tó gbà lọ bí àlọ́rin ló wà ní àmọ́ ẹ àmọ́ ṣẹ́ ní blọ́gà ni ẹ wọ ẹ má wọrí jàre ẹ gbàgbé Tóyìn ẹ gbàgbé Tóyìn mo ṣẹ̀ṣẹ̀ náà bloggers kan lọ́wọ́ ń sìn ni anything tó bá post bá láyé ń wá kiri o anything tó bá ti post bá ọ̀ ń bo wìtìwìtì náà ń wo straight ni ọlọ́run ok kò sí wàhálà ẹ kò sí wàhálà expect kọ ìyẹn ṣe. ó dàrọ̀. bọ̀dá mi bọ̀dá mi ló gbọ́ à. ẹ kí lẹ sọ́nsìn ẹ pè mí bọ̀dà. bọ̀dà yìí náà tóbi bọ̀dà fún mi. bọ̀dà ti padà wà lẹ́yìn orúkọ mi. ẹ yes sir mo ní kí n sọ fún yín pé màá nídìí owó díẹ̀ nínú owó oṣù ṣe mọ̀ pé ara ìyá yín ò yá ìgbé kémi náà lè rí owó lò kó má dàbí ìgbà tó jẹ́ pé èèyàn náà gbé bọ́dì fún ìtọ́jú ìyá ni ó jẹ́ kí n. bọ̀dà mi kí ló ṣe máa ń ṣe. má stress ara ẹ jàre ó rẹ àṣàrò ni ṣé o mọ̀ pé àṣàrò ní malaria. oh really. òkè lẹ́nu ìgbà tó bẹ̀rẹ̀ sí ní báwa gbé o notice pé àṣàrò tó ń wo yìí wọ́n wà òkè bọ́ọ̀tù orí wọn ti tú nǹkan ń ṣe wọn ni wọ́n máa wò ń tẹ̀. <laughs> mr àṣàrò. sá. mr àṣàrò. mo ń gbọ́ yín sá. bọ̀dá àṣàrò. mo ń dáhùn sá. ẹ̀mí ló ní mo pè yín. ẹ pe àṣàrò lóríṣiríṣi ó sà mí ìmọye tó lè jẹ sà. ṣé ó dáa kẹ́ dàgbà tó báyìí kẹ́ máa ṣèrànràn ṣé ẹ̀yin ò mọ̀ pé ẹ̀là lọ̀rọ̀ ni tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ̀ ń láti làjà náà àìsọ̀rọ̀ ká làjà ló pe léǹgbè àkọ́kọ́ tó ní igba wo òjàwò lọ ṣẹ́fẹ́ kọ́ bá mi ni. ẹ jọ ìyá yín wò gangan ìwọ náà ìyá yín ní ó rẹ̀ díẹ̀ tẹ́ nídòó fún un ìyá tọ̀dọ̀ mi lórí àmọ́ ṣebí ìyá mi ìyá iná ìyá yín náà ni. why would you mix things up eh, mama ti yín ọ̀tọ̀ mama ti ti tàwọn ọ̀tọ̀ what is mama oyin mama wa. ẹ má gbà mí kí má mi sẹ láì mí sẹ origin àti power house papọ̀ àní ìyá tó bá bí mi ṣé kò tó bí wọn lọ́mọ ni ó dà ìyá mi gangan ló rẹ̀. so mọ́mísì tí mọ́mísì tẹ̀mí ni. Ah, báwọn yorùbá ṣe máa ń sọ ni ẹ mọ́ bí. ẹ mọ nǹkan tí mo padà rò lọ́rọ̀ yín. ó dà ní pé dókítà tó ń tírì tàwọn ajá yẹn tó bá ti wá ẹni kó yọjú sí mi ó ní láti yẹ̀yìn wò ah, ẹ ìdábẹ́rẹ́ ajá láì gbóúnjẹ ajá jẹ. ó possible kí ẹ máa jóúnjẹ ajá àbí kó jẹ́ pé ẹ ṣe wọ́n sábẹ́ ajá. sá. ẹ understand because ẹ̀yin gangan tẹ ẹ ṣe ń ṣe ẹ ń ṣe bí ajá ẹ ń ṣe ọmọ kékeré o Mr. Saro ṣé ẹ mọ̀ pé gbígbà tí mo gbà yín sí pé mo help lílé ayé yín ni ẹ má máa ṣe bálabàla o ẹ tẹ́ láti mọ nǹkan tẹ́ ń ṣe náà ẹ ti dàgbà náà ẹ dẹ̀ ń ṣe láńgbáláńgbá. ẹ kúrò níwájú mi jàre mi sí mood for all this. Ah, ah. ẹ lọ ṣe é dẹ̀ ń ṣe bálabàla. ẹ má bínú sà. ẹ dẹ̀ ń ṣe pípẹ́ lost memory yìí can you imagine. inú mi dùn pé mo pè ẹ́ pé káríra ó dẹ̀ dá mi lóhùn seriously i i really appreciate that. Otope. My name is Akin Ọmọ Akin. Ọmọ Akíngbadé ti ìlú Gbadé tó kú níbi ọdún púpọ̀ sẹ́yìn díẹ̀ mo wà sọ pé wà á ti gbórúkọ yẹn rí. yeah yeah yeah mo ti mo ti gbọ́ rẹ mo ti gbọ́ rẹ yeah okay. good. mo really need time púpọ̀ let's just make this snappy so I can leave okay. I have something I want you to do for me and that is the reason why I invited you here. ó yẹ kí n sọ pé if possible tó bá yẹ pé inú memory card ló wà kó fún mi but trust me nǹkan tí mo fẹ́ gangan ni pé kó fún mi ní fóònù tí gbogbo ìhòòhò ìyàwó mi ń wá pátápátá yálà ó wà ní memory card ni àti memory card àti fóònù i want you to give it to me kémi dẹ̀ fún ẹ ní five million naira yes kí peace lè rìn kí nǹkan tó ń rún lẹ́ẹ̀kọ́ dẹ̀ tán mo understand pé kò easy mo understand àwọn nǹkan tí Yéwándé ti ṣe fún yín but mo fẹ́ kó mọ nǹkan kan pé ó lè jẹ́ pé kọ́ yín pọ̀ ni yes. I'm sorry to say that Oh, possible could you pọ́lọ́ wọn kọ́ okay okay um, guy guy um, akin ọmọ akin be waiting you call your name again. akin ọmọ akin is my name. okay akin akin akin okay yes you don o um, ti for me? paparazzi o ti o ti oppress me yeah Who invite me to sínú mọ́tò ẹ̀ o get o ti oppress me What's ti wá ń sọ̀rọ̀ o okay now you fit buy me off ṣùgbọ́n no now no now. o fẹ́ fọ alágbá mi lójú kan yẹn àbí. no no no no no nǹkan tó fẹ́ ṣe nìyẹn náà o fẹ́ fọ alágbá mi lójú àbí. Hmm. <laughs> Uh, ok káàtì á sọ pé mo wá fún ẹ ní owó o fún mi ní mo gbà ń sìn o fún mi ní five million naira ẹ tí mo wá fún ẹ ní fóònù mi gba pé mo lè ra fóònù mi ṣé ó máa ra contact tó wà lórí fóònù mi padà ni àbí wò ó fi pé àwọn contact tó wà lórí fóònù tèmi ó possible kó yẹ pé ó máa fetch mi lówó tó yẹ pé ó máa buy ìwọ gan off èyí la rí o àmọ́lá o má so má lọ má lọ má lọ gbìyàn wa. my brother as you can see i'm a very gentleman <laughs> wàá dẹ̀ rí i pé gbogbo ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ mi ń bá ẹ sọ nǹkan tó jẹ́ pé mo fẹ́ lo ipò fún ẹ bí agbára because ọlọ́run ló lágbára but what i'm saying is mo fẹ́ kí wàndé ní ìfọkànbalẹ̀ gbogbo àwọn contact tó ń sọ yìí you can easily get it back my brother jẹ́ka jẹ́ kí peace reign you know what My add one million then let's make it six million give me the phone please Call the jẹ́ kí peace reign can you do that for me please man to man. Um, then you're my lady. My lady. Ah. le eh, díẹ̀. Ah. pẹ̀lẹ́ ah. mọ. ọkọ mi dà. Ah, ẹ wo bí ní ìsìtẹ́ ẹ̀ bá máa wo ìta ódọ̀bù tó wà níta ódọ̀bù ń káàkiri everywhere ni. ódọ̀bù <laughs> ìta báwo ló yẹ jọmọ nǹkan tí mo sọ ọlọ́kọ mi dà ṣẹjọ jáde ní tẹ̀sí mọ̀ pọ́n ní ódọ̀bù. ẹ ẹ wo ẹyin o tí ẹ bá kankan ṣé ẹ tẹfẹ sọ pé ẹdọwọ mọ ni ẹdọwọ mọ ẹ sì mọ ẹ má lì. kí là ń wí kí là ń wí alọ́kọ mi dà. ẹ wọ́n ń bọ̀ ódọ̀bù wà fẹ́ everywhere. ẹ bá mi gbé báàgì. ọkọ mi. I'm fine kí ló tún ṣe mr saro. i don't understand o wọn bí wọn pọkọ mi dà wọn sọ fún mi pé hold up Come wọn become kan ọkan naira mali i don't even understand what he's saying. ṣọ́ọ́tù ti káṣọ̀rọ̀ gbọ́dọ̀ sẹ́nu ni. irọ́ mi. abẹ́ lost memory in this time. kò sí pé mo kàn lost memory mi èmi kàn sọ pé à pé ramajago àti slatan àti naira mali mo wá ní tí wọ́n dówó mọ̀ ẹ wá sọ pé ẹ mali mo wá ní ìyẹn ramajago àti slatan ni wọ́n bọ́sí wọn bí mi èmi kàn ìgbà tó wá sọ àwọn kan fúnra wọn sọ pé mímọ̀rọ̀ sọ wọn ní àjàgàbáǹkù láàkú ni mi wọn ní mímọ̀rọ̀ sọ. ọ̀rọ̀ yìí sí mi máa rẹ̀ ẹ máa rẹ̀ sọ èmi ni mo jẹ̀bi <laughs> kí ló tí mo ṣe rán yín pé kẹgbẹ́ nǹkan lé can you sign out please signing out. sign ẹ kò sí báyìí lọ́wọ́ mi sá. wọ́n ní kẹ́ máa lọ síta náà mìn. ah èmi mọ èmi ti fẹ́ sọ pé jàgàbá. ẹ get out jàre. ẹ ẹ pẹ̀lẹ́ o jàgàbá ńlá. ẹ pẹ̀lẹ́ mọ̀nà ẹ jó so pí dáadáa o. <laughs> kí ló máa ń ṣàṣàrò. ìwọ sọ pé tánjọ. àṣàrò is the problem. baby how are you. i'm fine. how you doing now. i'm good. so how is there. it is fine but trust me i'm happy. You, Mo, you look like you want to talk about something. Is everything yes, okay? Yes, yes. Ìbàdàn ni mo ti ń bọ̀ tí mo ṣe ń bọ̀ yìí. Ìbàdàn ibo. Darling. You mean you traveled all the way to Ibadan and you never told me? Eh, Mama, my first of all, darling. Come on. I went to see your ex-boyfriend. Yes. To mo ṣe ń bẹ I. lọ́wọ́lọ́wọ́ báyìí. Èmi àti ẹ man to man. Mo dẹ̀ ti yanjú gbogbo nǹkan tó like in tó ń rùn nílẹ̀ Yes, we go picture to wà lọ́wọ́ yẹn mo ti because. just like that. I gave him six million naira. Six million naira. Is it so much? Ah, ah. Come on. Oh my, oh my God, tó ṣe fún mi o. Bíbá pé o gbé àjàgà ńlá Six million naira èmi náà understand pé àjàgà ńlá ni ìdí nìyẹn tí mo ṣe ń láti gbé kúrò because tí inú tí ẹ bá ń dùn nínú tèmi máa dùn. thank you but but but eh, ṣo ṣo ọba because ṣo ṣo pé bọ́bọ́ yóò tún ní play funny because a lot of times mo ti fún ní owó <laughs> tó máa sọ fún mi pé òun ti delete pictures yẹn only for me to suddenly see him sending those pictures again ó tún máa béèrè owó mi lọ́wọ́ mi. èmi ni mo ń bẹ sọ̀rọ̀ this time ọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin ni okay. Trust me, we're fine now. We're good. <laughs> Come on. I told you. I can do anything for you. Oh. Má kọjú mi sóòrùn alẹ́, má dá mi o. Ah. Yéwándé, you will forever pay for what you did to me. Tell your man that I need an- I, I need another five million naira. If you people don't want me to spread spread the new picture to the public because I see have them on my laptop. I am giving you 24 hours to send the money. Or if, if, It is not over until it is over. Good day. Hey! Ti bayé mi jẹ́. I said it. Mo mo mo mo wo lórí burúkú lòwú. Ti bayé mi jẹ́ o. the same guy. He's the same guy. Why? I don't know. Why? Why? I don't it, know. It, uh, I told you this guy is dubious and desperate. He will do anything. Ha! He's asking for another five million. Another five million naira. Ṣé òní mo ṣe fún ní six million? I ló dé táwọn èèyàn máa ń ṣe báyìí? What's this? Ó ní ó laptop. Ah! He mi ti dọ́kọ̀ délé dání Mobile. báyìí o? Torí mo ti jìyà rí, ojú mi rẹ̀ ti rí gan ni mo ṣe yá má jí àròyìn lọ́fà. ìjọ̀gbọ́n lórúkọ mi mo ti pààrọ̀ orúkọ I kill for a living ọmọ tó bá ti wojú òrùn bàbá ẹ jẹ́ kó láàpọ̀ lò ẹ̀ pọ̀ gan-an ee bá mi carnation kọ́ńdọ̀mù òṣìṣẹ́ fún magun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ó bá mi kó dùn mí kò dàbí èèyàn tí ó bá ara ọlọ́run ọba ẹ mọ̀ pé green light ni máa ń tẹ̀lé ẹ̀yẹ́ kan tán green light ni máa tán rẹ́ẹ̀dì síbẹ̀ ni ajé. ó ti yẹ àgbà o kí ni fọ́ọ̀mù àwọn mo mí ìkẹlẹ fẹ́ ká ṣe fún tẹ́ ti mú débi ọ̀rẹ́dì martini ti wà náà ayé tó nẹ́tíwọ̀kẹ́. ìjọ̀gbọ̀n aláì. nǹkan tí mo fẹ́ ká ṣe fún mi. jọ ṣé five million naira pọ̀ jù fún máa yẹn pẹ̀lú gbogbo owó ọ̀tẹ̀. yẹ lọmọ ọ̀nà wọn dey like as you dey do you dey always dey do as if you no understand me. Ah, mi ò sọ pé he is not capable of paying such money he is more than capable. Well, the truth about it is, at the start before he told now, we should allow him be. Take a free. Ó ti tó, ìtagbà ti tó that's what i'm saying. ọmọ ẹ wọ́n ló mọ̀ àṣàṣe gba ilé iná lọ́wọ́ ẹ̀ ìmí ìlà nígbà ṣó yí ẹ dúró ṣoṣà sọ pé òun rìkọ́dì gbogbo conversations ẹ̀ méjèèjì. Ah, sure na àmì àtijọ́ ló ti sọ fún mi pé kí n máa record conversations auto record ni mo fi fóònù sí mm-hmm. so that's not gonna be that's good that's good ọmọ pé àwa lè smart kó má lọ jẹ́ pé wọ́n smart jù wá lọ. Um, òun náà ló pè mí. Ah. Mm. okay pick up. hello bro. Uh, kí n máa bọ̀ ọ̀tà. Okay, okay, okay. Kí ló ṣẹlẹ̀? Um, bó ti wá ta ọ ní pé kí n máa bọ̀, jẹ́ àjọ Ah, no, no, no, ah, lọ́ọ̀kẹ́, ah, a lè jọ lọ, èmi máa wà ń bí wàá lọ bá, ṣèbí record conversations yẹn, èmi máa gba ilé òòlù mélòó lọ, kó má lọ jẹ́ pé tó bá dé ìta kó máa smart fún ẹ, ó possible kó extract àwọn nǹkan ta need ó possible kó extract ẹ so ni mo jẹ́ kó mélòó lọ. No, kò lè outsmart mi, possible, but nítorí pé o I respect you. I respect the decision. So, no problem. What, what you? Okay, I listen to you. I'll come. lọ microfinance bank now. Oga kilo ló now. ṣẹlẹ̀ náà wetin happen now. wá èmi náà ò ṣe ẹran rírọ rírà yóò ṣe bank now. ìgbà the J microfinance bank ọ̀sẹ̀ bá kí sọ́mà ti ṣe mi kan bẹ̀. ẹ dẹ̀ ń gbé me bọ̀ because say i dey follow you like zombie abi swa ọ̀gá máa gbọ́ ọmọ gbòòrò lèmi náà understand mo kì í dárìn she understand so let me know wetin dey happen for you? make you no be like you get plan for me. Oga, mommy, i no dey for akuna matata o àbí you know i talk am tó máa jẹ́ kó ká bí àwọn àlejò bàbá náà mi bí Rasta Ramos Aleko ní ní Ṣẹ́gẹ́t Agolé Ẹlẹ́yọ̀ èmi èmi ní first born dáàdì mi kú sógun ojú ogun ní Morocco nígbà tí mo sì mi ṣe alágbàfọ̀ ní Onitsha ni wọ́n ti kú lánàá I'm been surviving all alone by myself ọ̀rẹ́ mi ló sọ pé kà kí ni it wasn't my idea. ọ̀rẹ́ ẹ ló tiẹ̀ tí o fi gba six million lọ́wọ́ mi tó tún wá ń béèrè another five million naira bá mi as in no go kina no go libu gọgọ ẹ má jẹ́ ká gọ iṣẹ́ ìbòbò yẹn jẹ́ àtètè ṣiṣẹ́ sharp sharp ẹ jẹ́ ká pa ká bẹ́ orí ẹ̀ ká wá gbókù ẹ̀ sára ẹ̀ ó ti yé yín ẹ jẹ́ ká sún níná ká wá da ẹrú ẹ̀ ká lọ dà sínú omi òkú tán bá rí iná máa rò ọlọ́run. yé yé mo kú ọ yé mo mo kú mo ti kú ẹ mo mo ti kú ẹ jọ. ìjàngbọ̀n ìjàngbọ̀n bàbá bẹ́ẹ̀ mi ò fẹ́ kí sún ẹ̀rùn jáde o mo lè dáwọ́ yẹn padà bàbá àìsàn. bàbá please please. ó máa yẹ ká ṣọ́ra ó máa yẹ ká ṣọ́ra lórí ohun tí ó ṣẹlẹ̀ lọ́la kò sẹ́ni tó mọ̀ ẹ́. yá gbé ìyá ẹ̀ sí ṣàlàyé. ó máa yẹ ká fúnra torí àìfúnra pàǹṣá ló fi já ó má yẹ ká fúnra torí àìfúnra àjà làjà fèjì. onílé ò fúnra olè ní òkò lọ kò sẹ́ni tó ṣẹlẹ̀ lọ́la. for the past fifteen minutes bò fún tèmi ṣé kò ṣe pé nǹkan ti ṣẹlẹ̀ báyìí. kò sẹ́ni tó mọ ohun ah, tó ṣẹlẹ̀ lọ́la. nọ́mbà ò tún lọ ó lè lọ kí ló ṣẹlẹ̀. I see this guy before ṣọ́ra gbogbo ohun tó bá ń ṣe máa rántí ọjọ́ ọ̀la yẹ ṣọ́ra ṣọ́ra máa rántí pé òòṣà òkè ń bẹ lókè tó ń wòṣẹ́ ọwọ́ wa kí ló fi dúró tó fẹ́ ṣàkà àbò fẹ́ ṣoko ọ̀sáká ṣokoyo kò fóun gbogbo ní dọ́ra nítorí ọ̀la lórí pé kò sẹ́ni tó mọ bọ́lá yóò ti rí. hello sir àlàyé tó tẹ̀lé bọ̀bọ́ yẹn wá ó rẹ̀ para ti fún un ti sá lọ mi ò bá ń bí Okay, sir. Okay, sir. Right away. Má ṣe gbàgbé o, ibi tá a ti bẹ̀rẹ̀. Òjò ṣú bí ẹni máa rọ̀. Ó ga o kí mú mà níkà o tí ò jẹ́ ká gbóòórùn àṣebí ṣé èèyàn lè rò pé irun man yìí gentle guy báyìí ó níṣẹ́ ẹ̀bí lọ́wọ́ gbẹ́nú ẹ̀ ní òkùnkùn gbé abẹ́rẹ́ ẹni tó pa ọ̀rẹ́ mi wọ́n rí ẹ wo ọgọ ọlọ́pàá kò ṣe ní ní ìkọlẹ máa mú o ẹni tó dá gbogbo wàhálà ìsílẹ̀ gangan ẹ gbọ́dọ̀ mú wọn ẹ wọlé kẹ́ mú wọn jáde ọ gbọ́dọ̀ fi ibi tí òkú ẹ̀gbọ́n mi wà ọ gbọ́dọ̀ fi wọn. bẹ́ẹ̀ ni ẹ wo ẹ fara yín balẹ̀ ẹ̀yin kọ́lẹ̀ máa kọ́ wa níṣẹ́ wa àmọ́ nǹkan tá à ń ṣe um, James. sir. wọnú ilé kò check bóyá gẹ̀yẹ́ wà ń bẹ̀rẹ̀ kò ń jáde. ẹ ní láti wọlé mú anybody ẹ ní láti mú anybody mi gan wọlé ẹni náà mo dẹ̀ ti surrender ara mi fine iṣẹ́ ìṣù ni but kò sí mú ife explain èmi gangan lẹni náà ẹ ní láti tún mú anybody. bójú bá ẹjú kóun má ṣe yẹ ṣòfò má ṣe gbàgbé o ibi tá a ti bẹ̀rẹ̀. kó rí bẹ́ẹ̀ o má ṣe gbàgbé o jọ̀wọ́ rántí ibi tá a ti bẹ̀rẹ̀ má ṣe gbàgbé ohun tó sọ torí pé ìfẹ́ dúró ó dúró ó dúró ó ìgbà òjò ní ìgbà ẹ̀rùn jọ̀wọ́ má rántí o ilé. tájọ ṣe. Don't be selfish, shouldn't be selfless.